that is to tell you pé Gbẹ́ngà Adébóyè ò wọ ẹgbẹ́ awo kankan ẹgbẹ́ awo tí wọ́n bá dẹ̀ wà kó wá comfort ẹbí Adébóyè because tó bá jẹ́ pé wọ́n wà nínú ẹgbẹ́ awo ìgbà tán kún yẹn ó yẹ káwọn olórí béèrè orí ó yẹ káwọn oníkídìrín béèrè kídìrín ó yẹ káwọn ẹlẹ́dọ̀ béèrè ẹ̀dọ̀ there are a lot of truths I'm, I'm hiding àwọn òótọ́ kan wà tí mo máa fi pamọ́ forever tí o tó bá jáde bí ìgbà téèyàn kàn fẹ́ ba ayé àwọn èèyàn kan jẹ́ ni I'm telling you àwọn èèyàn kan lọ́tí ló pa wọ́n ọtí kọ́ ló pa wọ́n o ọtí ò pa Gbẹ́ngà Adébóyè Yorùbá tòótọ́ i just love you ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tí mo ń sọ gbogbo nǹkan tó ń bẹ nínú mi fún mo sọ pé mo lóyún ọ̀rọ̀ mi lè sọ̀rọ̀ tán but i will just say so. dáàdi wa ò kúrò níbi tí wọ́n tí omi ojú wọn ti ń bọ́ sórí bíbélì títí tí bọ̀dà fi kú if you have an hand in it máa retí ìdájọ́ olúwa torí kò ń ṣe lásán because wọ́n detect poison lára wọn nígbà tí wọ́n wà ní life support gbogbo ẹ̀yin tó jẹ́ pé tó bá ti sọ̀rọ̀ nípa Gbẹ́ngà Adébóyè ẹ sí ni máa kọ́mẹ̀ntì nǹkan tójú yín ò tó tẹ́kàn wọ́n máa sọ̀rọ̀ lórí fámílì onífámílì tẹ́ ẹ̀ mọ̀ bá ti ara fámílì Adébóyè ṣe Ọlọ́run ẹ̀ ní bọ́ńbẹ́ o. orúkọ mi ni ọmọọba olúwa ṣeun adébóyè àbẹ̀kí lójú bàbá god the iron lady in the waves àrí olólùfẹ́ gbàgbé ìbínú abóbí akọ àwòkọ àfèdè ṣẹwà ó pé síbẹ̀ pìrìsẹ́ńtà torí tí mi bá fi yẹn mọ ẹni tó fún mi nìyẹn ò máa bínú mo jẹ́ ọmọ ìyá sí olóògbé Gbẹ́ngà màá bẹ̀rẹ̀ calculation nìyẹn o because nígbà tí wọ́n bí àkọ́bí tán wọ́n bí wọn wọ́n bí ọmọkùnrin kan tí wọ́n pè ní Fẹ́mi òun la máa ń pè ní Fẹ́mi àkọ́kọ́ ó kú ní kékeré so wọ́n ẹ̀ṣẹ̀ wá bí bọ̀dá mi Fẹ́mi tó wà láyé ń sìn kó tó wá kan sísítà mi kan wọ́n wá bí ọmọkùnrin kan tẹ̀lé mi tó ń pè ní Ọbalolú ikú tiẹ̀ wà mysterious torí ẹni tó nígbà tí àwọn tí wọ́n fẹ́ pa nínú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n try láti ṣe nínú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n rí ṣe tí mọ́mí wa bá bímọ tán inú máa ń run wọn so àwọn ni wọn ẹnìkan nínú wọn wá gba ọmọ yẹn lọ́wọ́ wọn nígbà tí inú run wọn pé ó máa lọ bá wọn tẹ̀ sí yàrá ìgbà tán máa dé yàrá wọn ti rí wípé ẹ̀jẹ̀ ta sí gbogbo ara ẹ̀ ó ti fi ọwọ́ fa ìwọ́ ẹ̀ so wọ́n gbé káàkiri gan-an ìgbà tó wá yá dáàdi wá ṣà ń gbàdúrà wọ́n ń gbàdúrà wọ́n ń gbàdúrà olúwa wá kọ sí wọn wípé ṣé wọ́n fẹ́ kí ọmọ yẹn kú tàbí kó wọ́n wá ní pé àwọn fẹ́ kó wọ́n wá ní torí tó bá yè pé inú rírun ló máa jẹ́ major problem ẹ̀ for the rest of his life dáàdi wa wá ní kọjá kó lọ sinmi so ẹni tó ṣe nǹkan yẹn ọgbọ́n àkọ́kọ́ tí mo kọ́ nínú ayé dáàdi mi nìyẹn tí mi ṣe kí n ránró ẹni tó ṣe é di oko wa nígbà yẹn oko àgbọn màmá yẹn tó di oko wa nígbà yẹn oko àgbọn oúnjẹ wa náà máa kọ́kọ́ jẹ dáàdi wa ló dẹ̀ máa fún lówó ní owó ọkọ̀ so náà ẹ̀ṣẹ̀ wá bí èmi mo mọ balolú yẹn o torí mo máa ń rí òun Ati femi akoko yẹn wọ́n máa wá bá mi lójú àlá because àlá mi máa strong gan so mo mọ̀ ìgbà tí mi ò rí mọ́ ọ̀rọ̀ kan ládìjọ́ sọ tí ò fi wá mọ́ bọ̀ tí ọ̀rọ̀ bá le tán ó máa wá. àkọ́kọ́ náà kò sí orúkọ tá a pọ̀ lọ́run tí ò so iṣẹ́ ọlọ́run tí ó bá tó bá kà áàrù bíi àṣà síkírù alimi ẹ̀gbọ́n mi àtàtà kò sórúkọ tá a pè tí ò jẹ́ tó bá pe Gbẹ́ngà Adébóyè ní àkàndá ẹ̀dá àkàndá ẹ̀dá ni gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ẹni tí a bá kàndá tí a dẹ̀ dá nǹkan kan mọ́ tí ò bá koná mọ́ ẹ̀bùn tá a dá mọ́ yẹn àkàndá yẹn ò ní jáde Gbẹ́ngà Adébóyè koná mọ́ ẹ̀bùn ẹ̀ Gbẹ́ngà Adébóyè máa ń gbà látọ̀dọ̀ ẹlòmíì tẹ bá jẹ́ mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ gbogbo òye yín tó bá tó bá jáde látara yín ó máa ṣàní o kò ní wèsì even nígbà tí wọ́n bá wá síbàdàn nígbà yẹn tí mo sì jẹ́ ọmọọṣẹ́ aláàjì Ìgbòho Gàlàwà kó tó fún mi lómìnira ọmọ ẹ̀ ní mí forever táláàjì Ìgbòho Gàlàwà bá sọ Yorùbá kan wá ní Yorùbá burúkú ire ó yá kọ́ọ̀lẹ̀ mo ti ha so wọ́n tún máa mú mọ́ ṣé ẹ mọ̀ pé ẹni tó bá gbọ́n tó bá lẹ́nìkan ògbọ́n onítọ̀hún ni bàbá òmùgọ̀ ẹni tó bá ń ṣa ọgbọ́n káàkiri onítọ̀hún ni wọ́n ń pè ní bàbá amòye so ó jẹ́ kí nǹkan yẹn kó jẹ jáde lára wọn gan yàtọ̀ sí àwọn natural resources tọ́lọ́run dá mọ́ wọn tí wọ́n tún rí látara bàbá wa gẹ́gẹ́ bí àjogúnbá torí dáàdi wa fọ́nì gan ni o hmm. mọ́mì wa náà dẹ̀ fọ́nì so a dẹ̀ máa rí i pé gbogbo kínní yẹn máa ń jáde látara ara wa ṣùgbọ́n tí wọ́n pọ̀ torí wípé wọ́n ti mú bí iṣẹ́ tọ́ba wá pè wọ́n ní babaláwo wọn já yóò pa ṣùgbọ́n wọn ò woṣẹ́ fúnyàn lójú mi rí hmm. wọn ò dẹ̀ sí iléeṣẹ́ awo lójú mi rí wọn ò dẹ̀ ṣoògùn fún yàn lójú mi rí ṣùgbọ́n ṣe mọ̀ pé Gbẹ́ngà Adébóyè máa ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣe rí ẹni tí kò bá kí ń ṣe nǹkan kù sínú ẹni tí ò ń dí nǹkan sínú ẹni tí ò ka nǹkan sí bó ṣe máa ń ṣe wérewère ni Gbẹ́ngà Adébóyè ṣe ń ṣe wérewère nìyẹn ṣe wá rí gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe òun láyé máa padà fi bú yín ohun tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá rẹ́rìn òun máa fi padà bú yín ohun tẹ́ ẹ bá ṣe tó bá jọ wọ́n lójú òun ni wọ́n máa fi padà bú yín ó máa ń sọ̀rọ̀ lórí rédíò gbẹ ìjókòó tí ń sìn ó lè ní wo kinní kan tẹ́nìkan fún mi ṣé mo wí pé àwọn tí wọ́n bá jẹ́ ìlú mọ̀ọ́ká yẹn oríṣiríṣi nǹkan náà fi máa ń lọ̀ wọ́n èmi gan tí mo jókòó yìí mo mọ̀ kó oríṣiríṣi nǹkan táwọn èèyàn ti fi lọ̀ mí wọ́n máa ń fún mi ní nǹkan agbára o ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ti fún mi rí torí tán bá ti fún mi mo máa ń sọnù ni ṣùgbọ́n mi ò ń sọnù mọ́ torí mo máa ń rí ẹni tó fẹ́ lò ó máa sọ pé ẹnìkan fún mi ní nǹkan kan tó bá lo láìkẹ́ máa fún ẹ tó bá ẹ lára mu ṣùgbọ́n èmi ò kì í lò so Gbẹ̀ngà Adébóyè ó máa ń pàdé àwọn èèyàn tó máa ń fẹ́ fi àwọn nǹkan ṣe wọ́n ní àánú bọ́dá Gbẹ̀ngà ò kí ń fowó ṣoògùn o ṣùgbọ́n tí o bá fún wọn ní nǹkan tó bá sọ pé àwọn yẹ kó o fowó sí o wọn ò ní kẹ́ ẹ̀ bí èèyàn ṣe máa ń ṣe nìyẹn tí èèyàn fi máa ń kólé ayé já kódà bó o bá fún wọn ní nǹkan báyìí tó bá sọ wípé má fún yàn lo ìyẹn ò sọ wípé kódà ẹnìkan fún mi ní nǹkan wọn ni mọ́ fún yàn lo ṣùgbọ́n wọn fún wọn lò tán bá fún ẹ n tó bá rí kó ṣẹlẹ̀ tí wọ́n bá wá ń sọ̀rọ̀ ní àìmọye ìgbà wọ́n máa ń fi gbogbo ẹnu sọ wípé àdúrà tí bá mi àti mọ́ mi ń ṣe ló ń ṣiṣẹ́ fún wa o àdúrà táwa náà ń ṣe ló ń ṣiṣẹ́ fún wa o oògùn ò ṣe nǹkan kan o ṣùgbọ́n lójú tèmi Ṣeun Adébóyè ẹni tó pè wọ́n sí ẹgbẹ́ awo mo mọ̀ up till now èèyàn méjì ni mo mọ̀ tó jẹ́ ìràwọ̀ tó ti pè wọ́n sí ẹgbẹ́ awo tí wọ́n sọ fún wípé club lásán ni màá tún sọ̀tọ̀ kan nínú rẹ́kọ̀dù wọn kan wọ́n sọ wípé kíní kan kíní kan ọlọ́màjà apálọ lọ́tọ̀ orí lọ lọ́tọ̀ ẹsẹ̀ lọ lọ́tọ̀ ọlọ́màjà kúkú àpàlàdọ̀ ẹjẹ́ ìsọ̀tàn yẹn fún yín àwọn awo kan ni wọ́n invite wọn wípé kán wá join ẹgbẹ́ awo kan ní ilé Ifẹ̀ bọ̀dá Gbẹ́ngà lọ wọ́n mú èèyàn kan dání bóyá ni ò ní láì kí n dárúkọ wọn sọ ẹ jẹ́ kí n forúkọ wọn pamọ́ wọ́n lọ wọ́n tẹ̀lé wọn wọ ilé awo yẹn òótọ́ ni mò ń sọ fún yẹn o nígbà tí wọ́n ṣe gbogbo nǹkan tán tán wá ní pé ó yá o náà bá ní à ah, ah, ṣe àwa kan wá wo ohun tẹ̀ ń ṣe ni ó máa furnish everybody náà bá ní ẹ tó ti rílé tó ti rí everything wọn bí ẹ̀dá tó bẹ́ẹ̀ ni wọ́n bá gbàtẹ̀lé wọn látọ̀nà fẹ̀ wọ́n sọ fún wọn pé wọn ní dẹ́kọ̀ wọ́n ní bí àwọn ṣe ń lọ yẹn làwọn sọ blood of Jesus blood of Jesus blood of Jesus nígbà tí wọ́n dé ibì kan láàrin gbọ̀ngàn àti wáàsinmi láàrin gbọ̀ngàn àti wáàsinmi ọ̀ yẹ láàrin gbọ̀ngàn àti wáàsinmi ni àwọn yẹn gbókìtì lẹ́yìn ní accident yẹn pọ̀ gbogbo àwọn tó ń tẹ̀lé wọn yẹn ṣakaṣaka ni wọ́n fi kó wọn bẹ́ẹ̀ ni mo sọ that is to tell you pé Gbẹ́ngà Adébóyè ò wọ ẹgbẹ́ awo kankan ẹgbẹ́ awo tí wọ́n bá dẹ̀ wà kó wá comfort ẹbí Adébóyè because tó bá jẹ́ pé wọ́n wà nínú ẹgbẹ́ awo ìgbà tán kú yẹn ó yẹ káwọn olórí béèrè orí ó yẹ káwọn oníkídìrín béèrè kídìrín ó yẹ káwọn ẹlẹ́dọ̀ béèrè ẹ̀dọ̀ so kò wọ ẹgbẹ́ awo kankan nígbà tí ó dẹ̀ tó ọjọ́ àti kú gbogbo ẹni tó bá wà pẹ̀lú wọn lọ hospital in fact nǹkan tí mo fẹ́ sọ fún àwọn èèyàn nígbà tèmi bá ń ṣe ètò mi ni pé káwọn èèyàn má banújẹ́ mọ́ nítorí Gbẹ́ngà Adébóyè kò sígbà tèmi náà sọ mo yẹn sọ̀rọ̀ ẹkún ti fẹ́ gbọ̀n mi ṣùgbọ́n mi ní sunkún kí ni reason lórí bed mo rò ó làárọ̀ yìí pé ah èmi mà wà láyé mi mà tí ì mọ ibi tí màá yọjú sí lórí bẹ́ẹ̀dì bọ̀dá Gbẹ́ngà nínú àìsàn wọ́n mà tún ríran fún èèyàn wípé iṣẹ́ ló ń ṣe ìwọ iṣẹ́ ẹ̀kọ́ ló ń ṣe nínú àwọn tí wọ́n ríran fún ni àrólé tán sọ fún pé iṣẹ́ ẹ̀kọ́ ló ń ṣe kó kúrò nídìí ẹ̀ o ibi iṣẹ́ báyìí báyìí ló ti máa là wòlíì tó ta àná ìtì lé wọn lórí wọ́n máa sọ fún pé kó má ta àná ìtì láwọn lórí mọ́ pé àwọn angels mẹ́ta wọ́n ti wá ta òróró láwọn lórí tí òróró ayé ń rí wọn lára bọ̀dá Gbénga mà rí lédè sí i mo ti lálàárí o mo mọ ibi tó wà mo ti lálàárí bàbá mi bàbá mi à ń sọ fún mi wípé Gbénga ló lọ ń sìn mo dẹ̀ rí bàbá mi nínú ẹwà níbo lèmi á wá yọjú sí so tó bá yẹ pé kú sínú ẹgbẹ́ awo kò lè rọrùn wọ ẹ má jẹ́ ń tàn yín o nínú ti christianity ni omi ìsọpẹ́lẹ́gbẹ́ awo ò ní rọrùn wọ o torí ẹni tó ń ṣe nǹkan ìbílẹ̀ tó fi ń sin ọlọ́run tó bá di ìgbà tó yẹ kó kú ọlọ́run mọ bí ó ṣe múru wọn wọlé. bí orúkọ olóògbé ọ̀rọ̀ pọ̀ ṣe rí ní pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn bá béèrè àwọn questions kan lọ́wọ́ mi <laughs> serious àwọn àwọn questions kan máa ń jẹ́ kí n wà emotional and I wish I can just correct the wrongs ṣe rí wípé wọ́n kú lákọ̀ọ́kọ́ yẹn èmi gangan fúnra mi mi ìgbàgbọ́ kí ni reason ẹ rí pé nínú rẹ́kọ̀dì kan tán ṣe wọ́n ní pé àbúrò àwọn kan sọ wípé ṣéèyàn ṣẹ̀ṣẹ̀ ń kú ni because èmi ni mo sọ mi kì í parọ́ mi dẹ̀ ní parọ́ Jare Ayọ̀ Martins wà lẹ́ńtì lọ́jọ́ náà àǹtí Tóyìn aṣẹ́wó tó rí mẹ́ka wà ń bẹ̀ ṣẹ́rí tí mo bá ń sọ òkodoro ọ̀rọ̀ nínú ìtàn ìgbésí ayé Gbẹ́ngà Adébóyè màá máa dá àwọn orúkọ kan mi ì tún wá fẹ́yìn dá ìtà àwọn ẹlẹ́ṣẹ̀ kan mi ì fẹ́ kí àwọn èèyàn tún máa hate àwọn èèyàn kan tí wọ́n ti ṣe nǹkan tí ò dá sẹ́yìn torí èmi ti dáríjì everybody lọ́jọ́ yẹn àwa àtàlà mo kàn dé ọ́fíìsì ní aláàjì ní ṣeun àwọn ẹgbọ́n kankan sìn no mo wà ní NTA mo lọ sí NTA ṣé mo fẹ́ lọ ṣe program mi ni àbí wọ́n ránṣẹ́ sí mi pé kí n wá bí mo ṣe dé NTA mo bá wọn jàre jàre ní à ṣẹ̀wọ̀n agbọ́n kankan sí i o wọ́n ní bọ̀dà Gbẹ́ngà ti kú o mo ní láíláí bọ̀dà Gbẹ́ngà ò lè kú irọ́ ní ń pa kò lè kú àǹtí Salome ikú ìnàgbọ́n àdìjọṣe record so wọ́n lè testify sí nǹkan tí mo ń sọ yìí àǹtí Salome má bínú pé mo dárúkọ yín wọ́n ti pretend pa àwọn kú rí tí sísà mi àtàntí Salome lọ́jọ́ yẹn náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún gan ṣe wá rí èmi àti bọ̀dá Gbénga máa ń ronú bákan náà <laughs> ó dẹ̀ máa ń dùn wọ́n <laughs> torí mo máa ń tàṣírí àwọn pranks ọ̀pọ̀lọpọ̀ wọn torí tó bá ti ṣe tí màdí mi bá ti sọ wípé irọ́ ni irọ́ ni so bí wọ́n ṣe ní àwọn ti kú <laughs> mo ní kò kú kò lè kú ìgbà tán lajú bọ̀ gan ṣe lọ́mọ mi lójú báyìí orí ẹ̀ fọ́ torí mi ò sunkún ìkànnì yẹn lọ́jọ́ kan wọ́n lọ síbàdàn èmi àti ṣẹ́gun àkọ́bí wọn ládìjọ wà nínú ilé ṣẹ́gun gan rántí ọ̀rọ̀ yẹn tó sọ fún mọ́mí ẹ̀ láìpẹ́ yìí pé àti ṣe ń kọ̀ sáré gbé mi ní wọ́n gba ẹ̀yìn wọlé orí bọ̀dá ti yí <laughs> wọ́n gba ẹ̀yìn wọlé wọ́n wá ró aṣọ funfun mọ́ ara wọ́n ti wá fi ẹfun kun gbogbo ojú wọ́n fi kun ìkòkò wọ́n wá gbé ìkòkò yẹn dání wọ́n wá gba inú yàrá torí ilẹ̀kùn ẹ̀yìn ó jáde sí yàrá wọn ó wá jáde sí sitting room wọ́n wá jáde wọ́n wá wá rẹ́rìn síwájú wọ́n á padà sẹ́yìn èmi gan rò pé wọ́n ti kú ni mind mi ti skip mo ti ń ké pé à mo dáràn o bọ̀dà Gbénga ti kú o <laughs> bọ̀dà Gbénga ti kú o mo ti ń sunkún wọ́n wá ń lọ sọ́dọ̀ Ṣẹ́gun wọ́n dẹ̀ máa ń sọ yí pé òkú tí ò bá ṣe kinní kan ó máa ń fẹ́ mú ọmọ dání so wọ́n wá ń lọ sọ́dọ̀ Ṣẹ́gun mo wá mú courage yẹn pé mi ní jẹ́ kán gbé Ṣẹ́gun lọ kófò wá má di méjì mo ní rọ́ o ò lè gbélé yìí lọ bí mo ṣe sọ nìyẹn o mo ní o ò lè gbélé yìí lọ òfò wa ò ní di méjì nu ẹbí Adébóyè bí Ṣẹ́gun ṣe sọ fún mọ̀mí ẹ̀ nìyẹn ó rántí láìpẹ́ yìí tẹ́ bá interview Ọláwùnmí Adébóyè mo lè fún yín ní nọ́mbà wọn kẹ́ interview wọn mo wá kàn sáré gbé Ṣẹ́gun ní mo wá sáré jáde mo wá gbé babalá lọ́ọ̀dọ́ wọn ní ṣé mo wá pa àwọn ẹni ọ̀bọ̀dá ṣe fẹ́ pààyàn ní kinní kan kinní kan inú wọn dùn wípé lọ́jọ́ yẹn àwọn rí mi mú ní ọjọ́ yẹn nígbà táwa dé NTA náà wá sọ wípé jàre wa ní agbọ́gbọ́ mo ní ẹ wo bọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ máa kú jàre wọn ṣẹ̀ṣẹ̀ máa kú wọn lè kú àníwájú ọlọ́run àtẹ̀yàn tí mo bá ń sọ̀rọ̀ mo máa ń sọ wípé tí mo bá parọ́ kọ́lọ́run ṣe ìdájọ́ mi kò ń ní mí lára láti sọ because mo mọ̀ pé mi kì í parọ́ kò sẹ́ni tí ò kí ń parọ́ olúwa o mi ì dára mi láre o èmi náà máa ń parọ́ o but nínú àwọn irọ́ tí wọ́n máa padà já tí èèyàn adoniyeyeyen mi ń pa mo ní lọ́kàn nítorí pé wọ́n ta òróró lébọ̀dà gbẹ̀ngà lé orí ní ọjọ́ tí dádì wa tí wọ́n ń jẹ oyè alàgbà they said he was three three years old pé ìránṣẹ́ ọlọ́run ló máa ṣe mo dẹ̀ mọ̀ pé ọlọ́run di apostolic kò kí ń parọ́ ẹnìkan kọ́mẹ̀ntì sábẹ́ youtube mi kọ́mẹ̀ntì pé madam kí n rọra máa rí wòlíì mo fẹ́ ní ẹrẹ́rìn ni wòlíì wà ní surroundings mímì ní láti máa yájú lékiri wà láì mi ò yájú lékiri but a ní wòlíì tó pọ̀ dáadáa tó strong gidi láti ìpìlẹ̀ tí ò ń ṣàwọn wòlíì èké àwọn bàbá Oyèdèjì tán sọ fún Bọ́lá Gbénga pé kó tètè gbaṣẹ́ Olúwa kéwì kó ba lè ré dànù bàbá olóòtú tọ́ ríran fún wọn kó tó di pé wọ́n wọnú ìgbéyàwó mo ní wòlíì mi ò ní láti máa yọjú lé kiri àwọn wòlíì gọ́mọ̀ pé mi appreciate kí n máa lé wọn kiri so wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n máa ṣe gbẹ̀yìn ayé wọn mo expect ẹ̀ náà mò ń expect kí wọ́n di ìránṣẹ́ ọlọ́run yẹn ọlọ́run dẹ̀ ti ń gbọ́wọ́ wọn ṣiṣẹ́ wọ́n ti ṣèyanu ní ibi eré bàbá Barrister wọ́n ti rọ̀jò lé bàbá Barrister lórí pẹ̀lú ọ̀pátá ràlá gègé ń gbọ́ ní kọ́mọ́wọ́ wá tí wọ́n dáhùn ibi gbogbo ni mo ti máa ń sọ ti rí màá rọ̀jò pa yín o wọ́n dẹ̀ na ọ̀pá yẹn sókè pé olúwa tó bá jẹ́ pé wòlíì èlíjà yé ọjọ́ yẹn ó rọ òjò èmi ni wòlíì èlíjà ìsìn mo fẹ́ kó rọ òjò lé Alhaji Barrister lórí òjò bẹ́ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ bàbá Bàrísà fún wọn hundred thousand naira tó béèrè lọ́jọ́ náà wọn wá ní tìrẹ ọlọ́mọ yẹ kójú ó ti wà ń bí lónìí o àǹtí mi wà ń bẹ Juliana Adébóyè Adébóyè Ìbírónkẹ́ wọn jọ máa ń káàkiri ni Festus Odùọlá akímẹnudù juyọ àwọn ọmọọṣẹ́ Gbẹ́ngà Adébóyè tó ń tẹ̀lé káàkiri nìyẹn tó because bọ̀dá akim gan máa ń bá wọn lọ sóde wọ́n tún wá nu ọ̀pá yẹn sókè wípé olúwa tó bá jẹ́ pé èmi ni èlíjà àkókò yìí jẹ́ kí òjò yìí dáwọ́ dúró bàbá Bàrísà pèrè kan lọ́jọ́ náà pé gbẹ̀ngà wa mú mi wọ ẹgbẹ́ àwo ọlọ́pàá yìí wọ́n ní agbede méjì ọ̀run la ti ń ṣiṣẹ́ ẹni tó bá ti wà nínú àwọn ẹgbẹ́ awo kan ò lè bá wa ṣe awo ẹyọ kan ni àfi tẹ́ ẹ bá lè fi gbogbo eléyìí tẹ́ ń ṣe lẹ̀ wọ́n ṣàtúnfi ṣàwàdà lọ́jọ́ náà agége ni wọ́n ti ra ọ̀pá kí wọ́n tó máa lọ sí wọ́n yàrá ọ̀pá yẹn lágége ni ọlọ́run ń gbọ́ so mo ń expect wípé ntolúwa sọ yẹn ò tí ì ṣe torí mo gbàgbọ́ púpọ̀ púpọ̀ nínú ọ̀rọ̀ báyìí ni olúwa wí especially nínú ọ̀dọ̀ àwọn wòlíì di apostolic olùdí apọ́sọ́lìkì tó bá mú nǹkan kan mọ́ ọlọ́run ìyà ní í jẹ́ ọlọ́run kò mọ tó gbà ní tó bá ń lóun rírun òfegè ìyà pátápátá ló ń jẹ́ so lọ́jọ́ yẹn wuruwuruwuru ah, nígbà tó wáyá tí mo ń rí i pé àsìkò ń lọ àtúnwá Àlọ́báwálé là wà lórí program ìyẹn ló dùn mí jù Àlọ́báwálé là wà lórí program alájì náà ti gbọ́ system Gboyega Lawal ti wá dàrú Alhaji Gboyega Lawal ní gbogbo ibi tẹ́ ẹ bá wà àlùbáríkà ara yín ò ní tán I so much love you. So èmi àtàlájì àwa ń káàkiri ìyàtọ̀ fi jẹ mí lọ́jọ́ yẹn pọ̀ gan ni o lọ́jọ́ ọjọ́ tí wọ́n kọ́ ní Bọ̀dá Gbénga kún yẹn ìyàtọ̀ fi jẹ mí lọ́jọ́ yẹn pọ̀ gan tàlájì gan fi jẹ mí lọ́jọ́ yẹn ó pọ̀ gan máa sọ so àwa lọ sí ilé Wálé Lawal ọmọ ṣàlájì nígbà yẹn àbáyàwó ẹ̀ àbáwálé náà wá ní à ń gbọ́ kankan ní ìsìn pé Gbẹ́ngà kú ìyàwó wálé ní à nígbà wo kinní kan àṣé gbogbo yẹn àṣé wọ́n ti gbọ́ láti àárọ̀ ó wá behave surprisingly bí ìgbà tó jẹ́ pé kò tíì gbọ́ rárá rárá ìgbà tí wálé parí program tó gbọ́ ó ṣe bí ẹni pé òun náà ò tí ì gbọ́ a ṣe gbogbo àràárọ̀ káwa tó gbọ́ ẹni wọ́n ti gbọ́ so rísì tó yẹ ṣe bẹ́ẹ̀ mi ò mọ̀ nígbà táwa parí oró sí ẹ mọ̀ gbà tá máa ń parí oró sí ìgbà yẹn làlájì sọ fún mi pé mo máa dẹ́kọ̀ọ́ ọkọ olóyún ni àlejò wa lọ́jọ́ náà kọ́lọ́n kó bá mi fọ̀run kẹ́ làlájì ni mo gbúdọ̀ dẹ́kọ̀ọ́ mo gbúdọ̀ lọ confam ara tèmi náà ti wá ń ṣe mi ò dẹ̀ fẹ́ sún Èkó mo lọ sékòó mo dẹ̀ padà wọ èkó ní tó one mo ní èèyàn kan tí mo ń fẹ́ nígbà yẹn ọkọ mi mọ́ bínú o past ni mi kì í fẹ́yàn méjì at time ẹyọ èèyàn tí mo ń fẹ́ nígbà yẹn nìyẹn tí gbogbo ayé dẹ̀ mọ̀ mí genotype ni ò jẹ́ ká fẹ́ra wa mo ti tó lọ́kọ ńgbà náà ọkọ mi mọ́ bínú i don't lie ọdún ẹ ni mo ní láti gbà lọ ní dandan aago kan òru ni mo pè pé mo wà ní mọ̀lété lọ́jọ́ tán ní bọ̀dà Gbẹ́ngà kú yẹn so èmi gan ò mi ìgbàgbọ́ o for a very long time pé kí ló dé tí bọ̀dà ń da gbogbo èèyàn láàmú kinní kan bọ̀dà Festus ló wá mú mi gbàgbọ́ pé irọ́ o ó rí ìlò meanwhile àṣé wọ́n ń sick àwa ò dẹ̀ mọ̀ so báwo ni mo ṣe fẹ́ gbàgbọ́ wípé ẹni tí ò sick tó dẹ̀ ń ṣe program tí nǹkan kan ò ṣe báwo ni mo ṣe fẹ́ gbàgbọ́ pé ó kú ṣùgbọ́n ní ọjọ́ yẹn tí mo dé Èkó mi ò wá òkè mọ́ títí wàrà Gbẹ́ngà ti fi kú torí wọ́n ti sáré dàgbà ojú wọn ti ń change mo ní ah bọ̀dá ah ṣe kú lóòótọ́ ni wọ́n ṣàwọ́ mi mo ní he bọ̀dá yìí má má kú eh ó dẹ̀ níbi tèmi àti wọ́n jọ fọ̀rọ̀ sí èmi máa ń sòtọ̀rọ̀ fún wọn wọ́n lè má láìkẹ́ ẹ̀ bọ̀dá Gbẹ́ngà má má kú torí tẹ bá ti kú ẹ ti pa bàbá mi àti ìyá mi tí mo sọ fún wọn lọ́jọ́ yẹn nìyẹn ẹgbẹ́ lé wọn ni mo ti sọ fún wọn mi ò lè súnlé wọn mi ì lè súnlé wọn even táwọn bá ní ó yá wá sùn má ní mi ò sùn mi ì lè súnlé wọn mi ì lè súnlé wọn so mo wá dé Ìbàdàn mo ní Alhaji Bọ̀dá Gbénga ò kú ṣùgbọ́n ẹ máa gbàdúrà kan má kọ̀ wọ́n ní kí ló dé mo ní mi ì láìkì bí mo ṣe bá wọn bọ̀dá ti rù orí wọn ti ń ṣe jóéjóé wọn ti ń dàbí arúgbó gbogbo handsomeness yẹn ti kúrò gbogbo cheviness yẹn ti kúrò everything ti kúrò wọ́n ń wo wípé kí ló ń bẹ nínú àgọ́ ara wọn tó ń jẹ wọ́n tẹ́lẹ̀ yìí so lẹ́yìn ìgbà yẹn àtọjọ́ ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní sáré kiri that is what the people don't know látọjọ́ yẹn bọ̀dá Gbénga wà ní ẹni tó mú mi yálé wòlíì káàkiri if people don't know Yorùbá tòótọ́ I just love you ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tí mo ń sọ gbogbo nǹkan tó ń bẹ nínú mi fún. mo sọ pé mo lóyún ọ̀rọ̀ mi lè sọ̀rọ̀ tán but i will just say some. bọ̀dá Gbénga ló wá mú mi ya ojúlé wòlíì kiri débi wípé we have an we had an artist àdìjọ ń gbé nígbà yẹn òun lọkọ ìyá àbàdàn òun ni ọkọ ìyá àbàdàn tó fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ìyá àbàdàn nínú fíìmù Rúkà òun lọkọ rẹ̀ pápá pápá là ń pè é òun ni wòlíì yẹn wá kí lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ lò strong bí wòlíì yẹn náà bá come across video yìí i don't have any apology for you wòlíì yẹn he nearly raped me he nearly raped me that day ṣùgbọ́n kọkùnrin fi rape mi tí ò pé méjì tí ò mú weapon dání ẹnìkan bọ́ lọ nílé ó dẹ̀ ga gan-an irú àwọn táìmù yẹn náà ó fi lọ èmi náà pé kémi náà wá ṣe nǹkan kan màmá renew every fifteen fifteen years kí fifteen years wá tó kú ẹ̀yin tẹ́ ṣe fún mi tẹ́ bá kú ńkọ́ I don't believe in it. lẹ́yìn ìgbà yẹn ni bàbá kan tí wọ́n máa ń ṣe Ọ̀rúnmìlà ń ṣe lẹ́yìn iṣẹ́ nígbà yẹn mi ní ṣeun bọ́bọ́ bí wà ń bẹ bàbá dẹ́rùpọ̀ kọ̀ aláàjì ni bàbá àgbà so um, àǹtí náà tó máa ń ṣe arúgbó báyìí àǹtí Rọ́lákẹ́ àwọn náà àwọn náà máa ń ṣe ìyá ṣeun àǹtí dúpẹ́ jáyé sinmi ló máa ń ṣe ìyá ṣeun àǹtí yẹn ló máa ń ṣe ìyá bọ̀bọ̀ bè ní Galaxy television nígbà yẹn wọ́n mú mi dórí òkè mi ò sọ lè nà ó tí mo fi ń káàkiri pé position tí mo bá bọ̀dà Gbénga lọ́jọ́ yẹn ò da I just didn't want him to die but Ọlọ́run ò gbájò so kó tó wá di pé wọ́n padà wá sí ìgbà tó tún padà sí kìyẹn bá mi ò gbọ́ má mi ò gbọ́ fámílì wa kankan ò gbọ́ lẹ́tà wọ́n sọ fún àwọn kan wọ́n ní wọn gbúdọ̀ sọ fún mi ìyàwó wọn ní wọn gbúdọ̀ sọ fún mi wọn ò dẹ̀ sọ anybody ò sọ ọjọ́ kan ni àǹtí mi wá sọ pé ṣeun alábọ̀dá ò yá o wọ́n wà lólúyòrò ń bàdàn òun àbáwo ni bọ̀dá gbẹ̀ngà ṣe wà lólúyòrò ń bàdàn tẹ́ ẹ gbọ́ wọ́n nítorí wọ́n ní kó má sọ fún yàn kankan pé tí mo bá dẹ̀ gbọ́ mo máa sọ fún yàn táìmù yẹn wọ́n ti sọ fún bọ̀dá kọ́ládé àlàbí àwọn bọ̀dá kọ́lá olóòtú àwọn ọ̀rẹ́ wọn kọ̀ọ̀kan wọ́n ti ń sọ fún wọn pé ẹnìkan sick nínú sọ̀rọ̀sọ̀rọ̀ kan gbé wá wọn ò mẹ́ni tó sick kọ̀wé tí ń ké lọ́dọ̀ kọ́ ló lóòtú kọ̀wé ò ha bí èmi àtàǹtí mi náà tún ṣe kẹsẹ̀ bọ́ nìyẹn a tún tọ ojúlé wòlíì kiri bọ̀dá gbẹ̀ngà ló yẹn ní àkọ́ ní bọ̀dá gbẹ̀ngà ló mú wa tọ́júlé wòlíì kiri mi ò tọ́júlé wòlíì kiri mọ́ látẹ̀yìn ìgbà tí bọ̀dá gbẹ̀ngà ti kú mo mọ̀ pé ìṣòro náà ló lè mú yàn tọ́júlé wòlíì kiri because ṣẹ̀mọ̀ a máa sáré ká ṣẹ̀mọ̀ pé nínú ọ̀rọ̀ olúwa wí nínú ìgbọràn bàbá tún wò ó pé bóyá olúwa tún lè mú àánú wá so èmi sísà mi ó wá di ọjọ́ kan èmi wá sùn sílẹ̀ ẹ̀lẹ́ nínú yàrá sísà mi we were not happy a máa máa gbàdúrà gbàdúrà gbàdúrà mo ti bẹ̀rẹ̀ fẹ̀sọ̀ lògbà ní NTA nígbà náà mo ti fo nǹkan tó pọ̀ o <laughs> gbogbo ẹ̀yin tó jẹ́ wípé tó bá ti sọ̀rọ̀ nípa Gbẹ́ngà Adébóyè ẹ bẹ̀rẹ̀ sí ni máa kọ́mẹ̀ntì nǹkan tójú yín ò tó tẹ́kan wọ́n máa sọ̀rọ̀ lórí fámílì onífámílì tẹ́ mọ̀ tẹ́ bá ti ara fámílì Adébóyè ṣe Ọlọ́run ẹ̀ ní bọ́m̀bẹ̀ o ó wà very very risky because you don't know anything about our family so please má sọ ọ̀rọ̀ òdì nípa fámílì Adébóyè torí o ò mọ nǹkan kan òfò tó ṣe wá ò ní ṣe yín o because I will not curse anybody but just be careful ọlọ́run wa kò disappoint wa ọlọ́run wa kò dẹ̀ ṣe kà yá so mo wá tún lálàá mi mo dẹ̀ ti kọ́kọ́ lálàá mo ti kọ́kọ́ lálàá tó gbé pósí wọn tí eh, àwọn èèyàn mẹ́ta gbé wòlíì àáfàá àti babaláwo mo ti sọ fún àwọn parents mi nílé mo ti rí i pé wọ́n sin wọ́n sí baptist day school lẹ́yìn kíláàsì mi gangan gan tí mo lọ ní Baptist Day School dáàdi wa ti jókòó lẹ́gbẹ̀ẹ́ bojì yẹn wọ́n ń kàwé mọ́mi wa sọ pé àbábá fẹ́mi já lọ wọ́n kàn fún wọn ní gáàpù díẹ̀ wọ́n láwọn ò lọ wọ́n ní àwọn fẹ́ àwọn fẹ́ tẹ̀lé Gbẹ́ngà dáàdi wa ò kúrò níbi tí wọ́n sí omi ojú wọn ti ń bọ́ sórí bíbélì títí tí bọ̀dà Gbẹ́ngà fi kú if you have an hand in it máa retí ìdájọ́ olúwa torí kò ń ṣe lásán because wọ́n detect poison lára wọn nígbà tí wọ́n wà ní life support bẹ́ẹ̀ ni o wọ́n to poison lára wọn i don't owe anybody any apology so mọ́mì wa náà wọ́n jáde kúrò nínú ẹ̀ after ten years ṣùgbọ́n ti ní after ten years táwọn bá ti kú ní ànígbà wuyewuye mọ́ kọ́ tó ṣe rẹ́kọ̀dì yẹn kọ́ tó ṣe the last record yẹn àwọn gan mọ̀ pé àwọn ò lè make ẹ̀ ní ẹ má fi yẹn ṣe prophecy nǹkan ti bọ́ sí wọn lára gan seriously so mo wá lálàá yẹn wípé bọ̀dá Gbénga wọ́n wá. Wa wọn tẹ ẹ bá rò pé Gbẹ́ngà Ṣeun àti Gbẹ́ngà Adébóyè ìjà kò kàn yín o bí dì sí ẹ mọ́ o ni mo love jì nínú ọmọ ìyá mi mo love wọn gan yíyókù ẹ má bínú o I love him so much mo wá love Ṣayọ̀ everybody they are so wonderful àwọn ọmọ ìyá mi they are wonderful to me but gbogbo wa la love Gbẹ́ngà Adébóyè ju àwa yòókù lọ òótọ́ ni mo ń sọ yẹn everybody ò lè parọ́ bọ̀dá Gbẹ́ngà everybody love jù bó báyàn kan jà bí ẹ fẹjọ́ ẹ̀sùn ẹ̀yìn ẹni gbogbo wọn máa wà so everybody ló love ẹ̀ mo wá lálà pé wọ́n wá ń try láti pọ̀ nǹkan yẹn tí mo bá parọ́ kọ́lọ́run kó ṣe ìdájọ́ mi pé bóyá torí mo fẹ́ fi bóyá mo fẹ́ fi di ẹnikẹ́ni lókun ni mo wá lálà pé wọ́n ń try láti pọ̀ nǹkan yẹn wọ́n ń try láti pọ̀ poison wọ́n ń try láti pọ̀ poison wọn wá rí ipò tí mo fi jí mo bá jí sísà mi mo ní à àǹtí Juliana pé ńsìnsìnsìn mo lálàá pé bọ̀dá gbẹ̀ngà fẹ́ pọ poison poison ni bọ̀dá gbẹ̀ngà jẹ poison ni wọ́n jẹ wọ́n fẹ́ pọ poison yẹn bọ̀ wọ́n rí pọ̀ bẹ́ẹ̀ni àti sísá mi ṣe gbéra nìyẹn tá a bá lọ sí ọ̀dọ̀ a bá lọ sí ọ̀dọ̀ wòlíì tá à ń para ní inú roundabout kí lorúkọ àdúgbò yẹn ná roundabout mọ́kọ́lá bàbá yẹn bá sọ fún wa wípé ó máa kú gbogbo tó ní ká ṣe láṣe wọ́n gbà tó yà bàbá yẹn ní pé ó máa kú ní ọjọ́ yẹn gangan bí mo ṣe ń bọ̀ ni mo gba NTA Ìbàdàn lọ ní bàbá Yẹmí Ògúnyẹmí tó jẹ́ olóòtú ètò mi fẹ̀sọ̀ ló gbà mo lé lọ́jọ́ yẹn ọkàn ní ṣeun a Gbẹ́ngà ti kú and that was all mi lè ṣe program lọ́jọ́ yẹn mọ́ bàbá Yẹmí Ògúnyẹmí àwọn ni producer mi nígbà yẹn so àwọn ni balance yẹn la bá la lọ pe sísà mi igbá àdógóje náà ń dákú ṣeré gbogbo ẹ̀ kódà bóyá lọ́jọ́ ẹ̀lẹ́mi àti fún mi láyọ̀ ìyá alájí courtroom la bá ti jọ sẹ̀mí wánu tó rọ́jọ́ búburú ni so mo ti sọ nípa ìsàn àti ikú papọ̀. irọ́ o èmi ò ń parọ́ náà mi ò ń parọ́ bẹ́ẹ̀ béèyàn parọ́ èèyàn kù béèyàn sòótọ́ èèyàn á kù bẹ́ẹ̀ ni. àáfàá yẹn ẹ má yẹ kí n dárúkọ ẹnì kankan gẹ́gẹ́ bí ẹlẹ́rìí mọ́ ẹ jẹ́ n fi bọ̀dọ̀ àwọn bọ̀dún bọ̀dà sílẹ̀ bọ̀tẹ̀ ẹlẹ́rìí pọ̀ o so ó lọ ṣe àṣejẹ kan fún bọ̀dà Gbénga wọ́n bá ẹ̀dùn ẹkùn nínú ẹ̀ ẹ má jẹ́ n sọ ẹni tó mú wọn dọ́dọ̀ àáfàá yẹn ẹ má yẹ kí n sọ ẹni rò nípa wọn bí àfààyàn bá wa rẹ́dì tó sọ pé òun tún fẹ́ pa Ṣeun Adébóyè kó pa torí mo ti lọ jábà mo ti confront ẹ̀ mo lọ jábà tí mo pariwo lé lórí so kò ní ìtumọ̀ mo lọ pariwo lé lórí ọwọ́ ẹ̀ dẹ̀ ní sóde ajé ni lórúkọ àdúgbò yẹn mo lọ fi kọ́lá pariwo lé lórí nígbà tí wàrà Gbẹ́ngà kú ó ní òun máa ṣe àṣejẹ kan fún wọn ṣe rí nígbà tí mo sọ tẹ blogger kan fẹ́ sọ̀rọ̀ tán ní àṣejẹ ṣé kò wá wà fetish èmi gangan lè jàṣejẹ bí mo ṣe wá ìmọ̀ kan tó ń pè láṣejẹ ni kán mú ewé eléyìí kán mú mọ́ eléyìí kán fi ẹja sí kó bàa lè tàbí ìgbín kéèyàn dẹ̀ jẹ́ most of the time wọn kì í fi oògùn kankan sínú àṣejẹ òótọ́ ni mo ń sọ fún yín yẹn àwọn ìránṣẹ́ ọlọ́run gan máa ń ṣe àṣejẹ ṣe rí ẹ̀fọ́ gan àṣejẹ ni but bá a ṣe máa ń fi ìkòkò ṣe yẹn ló máa ń rí bákọ̀bákọ̀ lójú wa ṣe rí ìkòkò yẹn kan ìbílẹ̀ wa ni mò ń fi ìkòkò ṣe bẹ̀ nínú ilé mi ẹnìkan ní ṣe babaláwo ni mí bí a ṣe fi ẹ̀sìn àti ọ̀làjú tá a fi ju gbogbo àṣà wa dànù nìyẹn bí aboyún bá lóyún sínú tí wọ́n bá ṣe àṣejẹ fún wọn máa bí wẹ́rẹ́ kò ń ṣe oògùn kankan àwọn ewé tí ọlọ́run fi nǹkan sí nínú wípé kó bí wẹ́rẹ́ ló ń bẹ nínú àṣejẹ tá a kò dá gbogbo nǹkan nù tí káńsà wa ń pa wá dànù. so wọ́n wá ní pé kó lọ ṣe wá kí ni iṣẹ́ ó sọ fún wọn wọ́n ní pé kó lọ ṣe wá ìgbà tó gbé dọ́dọ̀ wọn wọ́n dá ẹ̀dùn ẹkùn mọ̀ nínú ẹ̀ wọ́n dá ẹ̀dùn ẹkùn mọ̀ nínú ẹ̀ mi ò dẹ̀ ní sọ àwọn méjì tí wọ́n jọ ṣe pẹ̀lú àáfàá yẹn torí mo tún takò àfáà yẹn ní hospital ní eh, tìbàdàn yẹn o mo tún takò màmá àfáà ìyá tẹ gbé wá ìbáwo ló ṣe jẹ́ wọ́n ní ìyá àfáà ni àfáà ṣe bí mo mọ̀ yín dáadáa yáyín ti kú tipẹ́ ta nìyá yìí nà ó ẹja tún débẹ̀ yẹn mọ́jọ so àfáà yẹn ó wá ṣe àṣejẹ yẹn wọ́n wá fi hàn àwọn èèyàn kan ẹ má jẹ́ ń dárúkọ àwọn yẹn mọ́ torí nígbà tí mò ń fi ìkanra sọ̀rọ̀ i was in my thirties nígbà tí Gbẹ́ngà Adébóyè kú ẹja sọ pé ọmọdé ń ṣe wá bọ́tọ̀ ọmọdé ò ṣe mí o ọ̀rọ̀ tí n bá sọ mi ní sọ pé mi sọ bẹ́ẹ̀ mọ́ o bọ́tọ̀ ẹni tí mi ò rán níṣẹ́ bá bá mi gbé lọ́nà tí mi ò ṣe ẹni yẹn ẹ ó máa gba wótòwótò so wọn wá ní kó lọ sèmí ìwà bóyá wọn fẹ́ tẹ̀sí ẹ̀ bóyá ó máa tún fi nǹkan míì sẹ́ni ó lọ ṣe wá bóyá wọn wá jẹ bóyá wọn ò jẹ mi mọ̀ mo lọ jábà fáyẹn náà and he confessed he confessed ṣe rí pé mi ò dárúkọ àfa yẹn ṣe rí pé mi júwèé lé ẹ̀ ṣe rí pé mi táwọn àṣírí yẹn délẹ̀ délẹ̀ ẹ já fi gbogbo ènìyàn tó bá ṣe bí fún wa sílẹ̀ ẹ já fi wọ́n sílẹ̀ ṣe rí ọlọ́run ọba ẹlẹ́sàn yìí kò ń jẹ olóore gbé kò dẹ̀ kí ń jẹ ìkà gbé ẹ má jẹ ntàn yín ìkà lè kú sínú ìyà kó má ní tó máa fi kú ẹ lásàrò ṣe wá rí olóò ẹ̀yìn ìkà no olóore lè má ní tó fi máa kú tó máa kú sínú ìyà ẹja fiwé lásàrò ìkà tó wá ń pọ̀ ní ojoojúmọ́ nínú ìka rẹ̀ tẹ̀yìn ń rí bí èèyàn gidi ẹja fi wọ́n wé ọlọ́rọ̀ tí wọ́n ń pò rere ẹkún nítorí ìbànújẹ́ àti destruction tó ń bọ̀ wá bá wọn ìparun ni bíbélì pé ṣẹ̀wọ̀n kí mo sọ pé mi ní parọ́ wọn bá mi sọ anything ṣùgbọ́n wọ́n bá ròlé sọ̀rọ̀ àròlé ẹ̀ kọ̀ déédéé pàdé ẹ̀ ní ẹnu ọ̀nà lẹ́nu ọ̀nà iléeṣẹ́ kan wọ́n pàdé àròlé lẹ́nu ọ̀nà iléeṣẹ́ kan wọn mọ̀ rí o ó ní wọn mọ̀ ń rí o wọ́n dẹ̀ ní kó wá wọ́n sọ fún pé iṣẹ́ tó ń ṣe yẹn kọ́ ni iṣẹ́ ẹ̀ orúkọ orúkọ ẹ Muideen ṣé Muideen àbí orúkọ àròlé tí mo máa ń pè òkè ń jẹ́ orúkọ ẹ̀ gangan Adéwálé kó wá sórí mi so wọ́n wá sọ àwọn oríṣiríṣi oríṣiríṣi oríṣi fún un wọ́n wá sọ fún pé kó wá mi kàn bí àròlé ṣe mọ̀ mí nìyẹn so ó dẹ̀ wá mi kàn ó dẹ̀ rí mi ó dẹ̀ sọ fún mi but ẹni tá a fẹ́ tìtorí ẹ̀ ṣe gbogbo nǹkan ti kú sóko nítumọ̀ àdẹ̀ láti gbẹ̀san mi dẹ̀ rẹ́dì láti sáré ká àwọn èèyàn kan wá bá mi fẹ́ sàn náà àwọn èèyàn wá bá mi nígbà táwọn èèyàn míì bá ń sọ̀rọ̀ mo máa ń rẹ́rìn ni tàbí táwọn èèyàn míì bá ń comment bóyá mo sọ̀rọ̀ family wa nìkan ṣe ẹ̀yin kọ́ mo máa ń rẹ́rìn ni ọlọ́run ká ní mo fẹ́ gba ẹ̀san ọlọ́run gbọ́ àyè ńlá fún mi púpọ̀ púpọ̀ láti gbẹ̀san ẹni tó pa Gbẹ́ngà Adébóyè ò bá má kíje àwọn gbogbo ẹni tó lọ́wọ́ ń bẹ pátápátá ọlọ́run olódùmarè ń gbọ́ jésù olúwa ń gbọ́ torí àwọn èèyàn ńláńlá tí mi ò wá tí mi ò wá kiri ni wọ́n wá bá mi ibì kan wà tán ni wọ́n fi píṣọ̀ wọ̀ sórí òrìṣà pé píṣọ̀ yẹn ń bínú ń rò ló ń rò ló ń rò pé wọ́n sọ pé kó lọ wá ẹ̀jẹ̀ kan wá tí ẹ̀jẹ̀ rẹ̀ bá wá ní pé kán ṣe kí ló máa ṣẹlẹ̀ wọ́n ní nǹkan eh, ẹni tí àwọn èèyàn tó bá lọ́wọ́ ń bẹ̀ èmi lèmi náà bá tún máa lẹ́jẹ̀ àwọn èèyàn lọ́rùn torí mo gbàgbọ́ pé tí wọ́n ti lọ́wọ́ ń bẹ̀ anybody tó bá kú true ẹ̀ ọrùn tèmi náà ni wọ́n wà o abẹ́ẹ̀gì àkáǹtì mi ò mọ̀ tẹ́lẹ̀ <laughs> ẹnìkan tún sọ fún mi wípé kí n lọ bá eh, vendor kan ní Ifẹ̀ ẹni tó sọ fún mi yẹn ti kú ẹni tó sọ tòrìṣà ọkọ yẹn fún mi náà ti kú I can mention their names o sọ̀rọ̀sọ̀rọ̀ níta kọ́kọ́ onítìátà lẹ́lẹ́kejì tí ọ̀dẹ̀ kì í ṣe eh, so mo lọ bá vendor yẹn o ní iwájú hospital tó wà ní Mayfair hotel yẹn gangan ni vendor yẹn máa ń spread kínní sí nígbà yẹn mo lọ bá vendor yẹn pé lágbájá lọ́wọ́ àlẹ́ bẹ̀rẹ̀ nìkan ok wọ́n fẹ́ mi lọ síbi tí a ti mọ àgbẹ̀sán mo wá sọ fún wọn mo ní mo mọ̀mọ́ wá sọ́dọ̀ yín ni ọlọ́run ló ba ẹlẹ́sàn bí èèyàn bá ṣe nǹkan fèmí fúnra mi gan ọlọ́run ló ba ẹlẹ́sàn ẹni tó pa Ọbalolú tí wọ́n bí mi lé bàbá mi fà lọ́lọ́run lọ́wọ́ ni wọ́n tún tọ́jú ẹ̀ mo ti kẹ́kọ̀ọ́ yẹn láti kékeré so bóyá rò lé lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ but ṣé mọ̀ pé mi ò mọ̀gbà tó ń sick ikú wọn la gbọ́ ìgbà tí mo dẹ̀ bá wọn ní olúyoro mo sọ fún yín wọn pé bọ̀dá gbẹ̀ngà gbogbo rọ́dọ̀rọ̀dọ̀ tó dá sílẹ̀ láàrin ẹ̀yà àtàlájì alájì lọ́ọ̀bù rẹ o <laughs> alájì lọ́ọ̀bù yín gan o ẹni tẹ́ ẹ dẹ̀ gbé lórí tẹ́ ẹ sọ dèèyàn yìí wàláì yóò dà yín kẹ́ ẹ tó kúrò ń bí nábà ní irọ́ ni ó yá ẹ pé ẹ sọ fún pé kó lọ wówó wá náà wọ́n làwọn ti pè pé kó lọ wówó wá mo ní ọlọ́run gbọ́ kò ní dá yín lóhùn mo ní kò ní dá yín lóhùn wọ́n ní rọ́ọ̀nì ngbòya wọ́n gba kọ́ọ̀lù ọlọ́lá ara àwọn òyà pò wà lọ́sítà báyìí báyìí ní à aago báyìí báyìí ló máa ṣètò ẹ bá lórí ètò wọ́n ní rọ́ọ̀nì sẹ̀ torí nǹkan ti ṣe fún làwọn ń rò ó yà ẹja jókòó wọ́n dẹ̀ ṣe tẹlifíṣàn àsìkò dẹ̀ tó wọ́n dẹ̀ bá lórí ètò tí nǹkan kan ò ṣe é ṣó tán yín so inú mi dẹ̀ dùn wípé lọ́jọ́ ìwọ ni pé kí n gbọ́dọ̀ lọ pe Gboyega Lawal wá ǹdẹ̀ pe Gboyega Lawal wá wọ́n dẹ̀ ríra wọn inú wọn dẹ̀ jọ dùn aláàjì tí ò gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí wọ́n ní a mọ̀ sọ fún yàn aláàjì wọ́n ní a mọ̀ sọ fún yàn èmi sọ fún ọ o ọ̀nà wo la máa gbà tí Bọ̀dá Gbénga ò ní kú o aláàjì náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹsẹ̀ bọ ìrìn láti ọjọ́ yẹn ọlọ́run ò gbájò wa kò dẹ̀ sí nǹkan tá a lè ṣe sí but to the whole world Gboyega Lawal is not my brother's enemy Boy Galawa loved my he loved my he loved my he still loves my my brother. Ṣé ẹ mọ rísì tí mo yẹ sọ? Lọ́jọ́ kan mò ń bọ̀ láti ilé. Alhaji Boy Galawa ti wà nínú yínà ọ́fíìsì ẹgbẹ́ ayélujára ló NTA road. That is why tó fi jẹ́ pé mi nígbà kankan gbọ́ against Boy Galawa. So mo wá ti wọ inú ọ́fíìsì. Bàbá kan wà nínú ilé. Ó dàbí ẹni pé bàbá yẹn ti ń rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí Bọ̀dá Gbénga. Àfáà yẹn ti ń rí wọn ó ti rí nǹkan tó máa àáfà yẹn ni ó bá wọn tọ́jú wálé làwọn ọmọọṣẹ́ wọn yẹn nígbà tára ẹ̀ òyà tó dọ́dọ̀ wọn tọ́ra aláàjì ló gbà sọ́dọ̀ aláàjì ló tọ́jú ẹ̀ máma ló ń sóúnjẹ náà ń ṣe everything àwọn gangan inú wọn ló kọ́kọ́ gbé so wọn wá ti introduce wọn sí mi mo wá gbọ́ Gbẹ́ngà Adébóyè bó ṣe dákẹ́ nìyẹn wọ́n wá ní pé kinní kan à ohun tí mo ká ọmọ wọn lẹ́nu ni pé à gbogbo tẹ́ sọ́lẹ̀ yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí Gbẹ́ngà o èló ni ó jẹ bàbá yẹn lọ́jọ́ yẹn ni pé kọ́ four thousand five wá aláàjì ní àwọn ti náwó tán ní patí táwọn lọ patí náà gbàdé ọ́fíìsì lọ́jọ́ yẹn pé two five ló wà lọ́wọ́ àwọn wọ́n ní ẹgbà gbogbo ẹ̀ màá sẹ́ẹ̀dì yòókù sí yín kó tó dalẹ̀ ẹ lọ́ọ́ ṣe gbogbo nǹkan tó bá yẹ mo wá padà síta padà mo ẹ̀ṣẹ̀ wá sílẹ̀kùn nígbà tí mo sọ lórí interview làlájì tó gbọ́ wípé mo mọ̀ wọ́n ti ń jà ńgbà yẹn wọ́n ti wọ́n jà wọ́n ti dájà wọn sílẹ̀ ńgbà yẹn so ẹni tí ó kórìíra èèyàn tí ò fẹ́ rí èèyàn tó fẹ́ kéèyàn kú kò ní ṣe irú ẹ̀ nígbà tí ẹni tí yóò gbé ọ̀rọ̀ lọ bá ẹni tó ṣe rú ẹ̀ nítorí rẹ̀ kò sí nítòsí wọn rí mi mo fọlọ́run olódùmarè ṣẹlẹ́rìí tí má ti sọ̀rọ̀ tí má ti fọlọ́run ṣẹlẹ́rìí ẹgbà ìgbà tí èmi àti bàbá tó máa ń ṣe Ọ̀rúnmìlà bọ̀dá táyé táyé Ọ̀rúnmìlà tí a jọ lọ sórí òkè yẹn ni wọ́n sọ wípé àwọn kan ti gbìmọ̀ràn pọ̀ wòlíì kan wá bá wa lórí òkè wípé àwọn kan ti gbìmọ̀ràn pọ̀ láti pa wọ́n báyìí báyìí pé but kí wọ́n pa ẹran bóyá wọ́n á sọ pé àwọn ń ṣe birthday ni o àbí pé kinní kan pé kò sí kankan tó máa fi sí i pé tó bá ti pa ẹran yẹn kọ́kọ́ gbàdúrà pé kọ́lọ́run kó shift ibi yẹn kúrò lórí àwọn kí àwọn èèyàn wá bá wọn jẹ́ wípé tí àwọn tí wọ́n lọ́wọ́ nínú ẹ̀ tán fẹ́ lọ́wọ́ nínú ẹ̀ àtàwọn tó lọ́wọ́ nínú gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ pé tí wọ́n bá ti lè jẹ nínú ẹran yẹn hmm, pé gbẹ̀gẹ̀dẹ̀ á gbiná mo gbàgbọ́ pé wọ́n ṣe mo gbàgbọ́ pé wọ́n ṣe i'm saying this out for the first time family mi nìkan ló mọ nǹkan tí mò ń sọ yìí family mi nìkan ló mọ mi ò sọ fún yàn kankan rí mi ì sọ nínú interview rí mi ì sọ ní anywhere rí mi ì sọ láti mú ètò mi gan dùn rí because there are a lot of things i'm hiding there are a lot of truths i'm, I'm hiding àwọn òótọ́ kan wà tí mo máa fi pamọ́ forever tí o tó bá jáde bí ìgbà téèyàn kàn fẹ́ ba ayé àwọn èèyàn kan jẹ́ ni i'm telling you àwọn èèyàn kan lọ́tí ló pa wọ́n ọtí kọ́ ló pa wọ́n o ọtí ò pa Gbẹ́ngà kí lorúkọ bọ̀dá yìí ibo ni nígbà tó tán sọ wípé ọtí ló pa wọ́n ní bàbá òun máa ń mu ògógóró ó ní kò ń ṣe hot drink o ògógóró ṣe mọ̀ pé ògógóró is a fire drink kò ń ṣe hot hmm. ní àràárọ̀ ni bàbá òun fi máa ń yọ inú bàbá òun dẹ̀ ṣì wà láyé and bàbá ẹ̀ nígbà yẹn was uh, one oh one mi ìlọ́tí òun pààyàn bọ̀tọ̀ tí mélòó ni pé Gbénga Adébóyè mu tọ́ ti wá pa ṣó mu bíúrì gbẹ ni ọ̀dọ̀ rẹ̀ èmi èmi èmi máa ń wà lọ́dọ̀ rẹ̀ má yẹn sọ pé mo gbé ọ̀dọ̀ wọn but máa ń fi sọ́dọ̀ wọn dáadáa mo ti ra ọtí ṣọ́ọ̀pù kan gbẹ̀rì mo dẹ̀ fẹ́ wo iye tí bọ̀dá Gbénga máa mu lọ́jọ́ yẹn ọlọ́run bọ̀dá Gbénga ò mu ju méjì lọ ẹjọ́ ni bẹ́lẹ̀ bá tún ti wá lọ rà wá bẹ́lẹ̀ bá ti wá ńgbò ya ibo yẹn sọ pé kí là tí ṣe mo ní àlejò máa ní o bẹ́lẹ̀ bá ti wá ṣùgbọ́n nǹkan tó ṣẹ́rí tó bá ti lè mọ́ ṣe jù láyà fi bú ẹ èmi kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára Gbénga Adébóyè o mi mọ̀ bóyá o rẹ́ kọ̀ọ̀kọ̀ o bọ́ bí mo yẹ ń sọ yẹn máa mú ẹ̀kọ́ jáde inú ẹ̀ wọn lọtí ló pa ọtí ló ba kidney ẹ̀ jẹ́ ọtí ló ba intestine ẹ̀ jẹ́ ṣé Bọ́lá Gbẹ́ngà ló wá mu ọtí jù nílé ayé tó dẹ̀ ṣì wà láyé ṣọmọ tíjà àwọn ọ̀rẹ́ wọn lọ ni àwọn ọ̀rẹ́ wọn tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ẹlòmíì nínú wọn gan ò lè kọ àwọn èèyàn tó ń wá ń bá wọn lálejò mi ò lè kọwọ́ bọ àpò wípé ó yẹ ẹ bá mi hàn dẹ̀ mọ́ tó bá ti rí Gbẹ́ngà Adébóyè wọ́n ti gbàgbọ́ pé ìfà wọn kì í mu ẹyìn tó bá gbé ṣìnàpù dání tó sọ wípé wọ́n ń gbàdúrà wọ́n mọ̀ tá sílẹ̀ wọ́n á máa da gbogbo ẹ̀ sílẹ̀ wọ́n á máa tó bá pé kínní ni ṣé wọ́n á gbé ṣìnàpù sí ẹnu wọ́n ń da gọgọgọ adẹ̀rẹ́ ni tó ń da irú àwọn tí yẹn gọgọgọ náà tí ò dẹ̀ kú so ẹ kọ́ mọ́ faith kẹ́nìkan kan má sọ wípé ọtí ló pa Gbẹ́ngà Adébóyè mọ́ ọtí ò pa Gbẹ́ngà Adébóyè so tó bá ti mọ̀ nǹkan tó pa ṣàrọ̀ra dákẹ́ ẹnu ẹ kó má lọ kọlu nǹkan tí kó má lọ kọlu bá buwaya Olódùmarè ọtí ò pa Gbẹ́ngà Adébóyè bọ̀ mi ò ní í dárúkọ èèyàn kankan bọ̀ tí ò pa Gbẹ́ngà Adébóyè ṣùgbọ́n ẹ̀san Olódùmarè odidi ọmọ nì odidi ọmọ nì látijọ́ tán ti bí kò kéré sí kò dàgbà sí kò sanra sí kò tínrín sí bó ṣe wà náà ló wà so bí anything bá wá ṣẹlẹ̀ tó bá ti gbẹ̀san lọ́wọ́ ara ẹ̀ o ti sọ fọlọ́run pé kò gbọ́n nìyẹn o ṣe fílẹ̀ pẹ̀lú ìgbésí ayé ọlọ́run ló dá Gbẹ́ngà Adébóyè bó ṣe ń ṣèlérí pé yóò dìgbà yóò dìrun ó ti mọ̀ wípé kò ní í lọ tó fi máa kú ọlọ́run kàn jẹ́ ká mọ nǹkan tó ní fún wọn ni so ẹni tó bá máa kú á kú ẹni tí ò ní kú ò ní kú bẹ́ẹ̀ ni ẹni tí ó máa kú mò ń sọ kódà kó dé ibi tí wọ́n ti máa là báyìí ajáwa rẹ̀ gbà kódà kó fún un ní nǹkan tó fi máa yè mo fẹ́ tọ́jú máa nǹkan fún kidney problem ọjọ́ tó lo àwọn product tí mo kó fún un ló sọ wípé ọjọ́ ẹ̀ ló ń kọ́kọ́ sùn dáadáa rí látọjọ́ tí òun tó ti ń ṣe dialysis o ṣé ó yẹ kí irú ẹni yẹn kó tẹra mọ́ product yẹn ni nígbà òkú àwọn product mi sì tún ṣẹ́kù kò ló mo dẹ̀ rẹ́ni tó jẹ́ wípé ó ti fẹ́ kú tán fún kidney problem tí mo gbọ́ ó ní kidney problem ó ní heart problem wọ́n ló tún ti ń ní cancer ó dẹ̀ lo àwọn product yìí ó dẹ̀ wá òkè ẹlòmíì á síkì síkì síkì bíi twenty five years wọn á lọ́lọ́ ń lò là ẹlòmíì ò dẹ̀ ní síkì ó dẹ̀ máa kú mo ṣe illustration kan lánàá arábìnrin kan bímọ ẹ̀jẹ̀ dẹ̀ ń dà nídìí ẹ̀ mo kàn fẹ́ fáwọn èèyàn lóògùn ni òkè lè mọ bẹ̀rù mi ẹ̀jẹ̀ dẹ̀ ń dà ní díẹ̀ so wọ́n dẹ̀ pe èèyàn kan ó ti kú kẹ́ni yẹn tó dé kí ló ṣẹlẹ̀ sí wọn nígbà tó bímọ tán ẹ̀jẹ̀ ń dà ní díẹ̀ ó wá ní à ṣé bẹ́ẹ̀ máa dẹ̀ kó ewé làpálàpá pupa ẹ̀ ẹ́ dà sínú omi gbígbóná á dẹ̀ jókòó lé ooru yẹn á máa ya sí díẹ̀ ẹ̀jẹ̀ á dẹ̀ dá ẹ̀yin èèyàn mi <laughs> ewé làpálàpá igi làpálàpá ni wọ́n fi ṣe ọgbàrá ilé wọn ká bí àwọn ṣe máa ń ṣe ní abúlé yẹn tó máa làpálàpá pupa ni wọ́n fi ṣe ọgbàrá ilé wọn ká kò dẹ̀ sí ẹni tó mọ̀ látijọ́ tó ti gbìn wípé antidote kí ẹ̀jẹ̀ máa dà lára èèyàn ní làpálàpá pupa bóyá ó sọ pé wọ́n máa buyọ̀ sí ọwọ́ rẹ̀ và obìnrin yẹn dẹ̀ kú bó ṣe ń kú tán ni ẹni tó mọ̀ nípa rẹ̀ dí ẹni tí ò ní kú ò ní kú so mo gbàgbọ́ wípé ọlọ́run ló pa Gbénga Adébóyè ṣùgbọ́n ègbé ni fún ìran Júdásì. ṣẹ́gun àti ṣadé nígbà tí bọ́dà gbẹ̀ngà kú wọ́n bọ́ sọ́dọ̀ bọ́dà fẹ́mi ìyá wọn bẹ́ẹ̀ ìyá wọn béèrè lọ́wọ́ ẹbí wípé kájọ kájẹ́ kó máa kó wọn lọ sí London ó dẹ̀ sáré káàkiri ọ̀rẹ́ bọ́dà gbẹ̀ngà kan help ẹ̀ àwọn tá a pè ń gbà yẹn tó yẹ kan help ẹ̀ wọn help ẹ̀ ó sáré káàkiri ṣẹ́gun àti ṣadé bọ́ sí London nígbà yẹn tó yẹ pé nígbà tí dáàdi wa àti mọ́mí wa kú wọn lè sí ń bẹ̀ so wọ́n wà ní London right now ọlọ́run ti ń gbé wọn sókè ṣẹ́gun wọ́n ṣáà ti ń ṣàbíamọ́ so wọ́n ti wà ní ṣẹ́gun àti ṣadé wà ní London ìyá ní gúrùpù tí mo ní lórí WhatsApp friends in the house ìyá ṣẹ́gun wà ń bẹ̀ màá ṣífò yín fún màá ṣífò mi fún yín kẹ́ ẹ tó lọ ẹ rí wípé bóyá lálẹ́ àná a ṣì chat so ẹ lè mọ̀ wípé mi fi parọ́ torí àwọn èèyàn máa sọ wípé àwọn ẹbí ṣe kinní kan ni because lóòótọ́ ni ìyá ṣẹ́gun àti gbẹ̀ngà adébóyè not depart mi ò ní sọ ẹ ò pé tẹ́lẹ̀ máa sọ pé iṣẹ́ divorce àti depart ọ̀tọ̀ọ̀tọ̀ ni mi ò mọ̀ mi ò mọ̀ yàtọ̀ inú ẹ̀ ṣùgbọ́n mo ti mọ̀ yàtọ̀ báyìí wọ́n depart <laughs> so wọ́n lè ṣe ń bára wọn sùn kí bọ̀dà gbẹ̀ngà tó kú in fact lọ́jọ́ tí second wife wá sínú ilé ó bá ìyá ṣẹ́gun bẹ̀ pẹ̀lú sísà mi ó dẹ̀ sọ fún wípé <laughs> ẹ jẹ́ ìfilẹ̀ ẹ jẹ́ mi nǹkan tó dìjọ sọlẹ̀ so ṣe mọ̀ pé ẹbí àkọ́kọ́ nìyẹn àjọ wà papọ̀ ẹbí kejì tí àwọn náà bá ṣe tán láti darapọ̀ mẹ́bí Adébóyè ṣẹ̀rí aṣọ tó bá wà lára egungun tẹ̀gungun ni once tí ìyá ṣé ìyáàfin ni onion onion mọ̀ pé ìyáàfin mọ́ tí arábìnrin ìyá àgàn <laughs> alájà patress ọmọlára ọdún ìtàn adébóyè tí o bá ti sọ wípé àwọn ọmọ yẹn ò kí ń ṣe ọmọ gbẹ̀ngà adébóyè náà bí àṣẹgun náà ò ṣe sọ pé ṣẹgun àti ṣadé ò kí ń ṣe ọmọ gbẹ̀ngà adébóyè they are welcome anytime so but à ń gbúrò wọn o mo ń pàdé wọn lórí Instagram mo rí wọn lórí Twitter o even nígbà kan báyìí tí mo celebrate bọ̀dá Gbénga mo wá àwọn pictures wọn lọ mo kó gbogbo wọn papọ̀ mo fi bọ̀dá Gbénga síbẹ̀ tó bá ti sọ wípé ara wa ni wọ́n wọ́n wà welcome láti wá sí ilé bàbá wọn òkè òkú lòkùnrin bàbá ọmọ ló ń lọ anytime any moment but uh, bọ̀dá Fẹ́mi bí ọ̀rọ̀ ṣe le tó bọ̀dá mi Fẹ́mi make sure wípé wọ́n ń ṣì ń bá Ọmọlára Adébóyè sọ̀rọ̀ àti Dámilọ́lá Adébóyè so a sì ní connection náà nìyẹn àbí ìgbà tó lórí ẹbí bá ti lè máa bá ẹnìkan tàbí méjì sọ̀rọ̀ dẹ̀ nígbà tí bọ̀dà Gbénga pé eighteen years ọmọlára Adébóyè pé first born wa ọ̀dẹ̀ pé bọ̀dà Fẹ́mi ó dàbí ẹni pé gbà yẹn ni wọ́n tó bẹ̀rẹ̀ sí ní interact that's all òjú bẹ́ẹ̀ lọ. ṣe rí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nípa Gbénga Adébóyè tí kò bá lọ́wọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nú kò kí ń tí ò bá lọ́wọ́ àwọn fíbà nínú kò kí ń wúwa lórí. reason ni wípé fíbà gangan gẹ́gẹ́ bí odidi ẹgbẹ́ sibling mm, sibling er, sibling wa ni wọ́n so fíbà gẹ́gẹ́ bí odidi ẹgbẹ́ tó dúró báyìí ọmọ ìyá wa ni wọ́n so bàbá àti ìyá wa ló bí fíbà ṣàn pé Gbẹ́ngà Adébóyè ló kọ àwọn ènìyàn kan rọra tí wọ́n jọ dá fíbà sílẹ̀ then fíbà àwọn tí wọ́n lóyà sí Gbẹ́ngà Adébóyè pọ̀ nínú fiban gan wọ́n dẹ̀ máa ń káràmásìkí ọ̀rọ̀ gbọ̀dá Gbẹ́ngà gan seriously so a rí àwọn fiban gẹ́gẹ́ bí ọmọ ìyá wa ẹ rí i pé nígbà òkú dáàdi wa nígbà òkú mọ́mi wa wọ́n máṣọ tiwọn lọ́tọ̀ wọ́n dáná tiwọn lọ́tọ̀ ni so nígbà tá a fẹ́ ṣe five years anniversary àwọn fiban ń sọ fún ìyàwó Gbẹ́ngà Adébóyè tó wà nínú ilé ẹ̀ wípé wọ́n fẹ́ ṣe kò dẹ̀ kọ̀ sí wọn lẹ́nu nígbà tó di ọjọ́ anniversary blue roof lágbà ní rédíò eh, LTV eight ìgbà tí gbogbo wa ti dé ta ti kó sáṣọ táwọn èèyàn tán ti raṣọ tán ti dé láríwèé lọ́ọ̀yà èmi dẹ̀ encourage wọn lọ́jọ́ yẹn wípé anybody ló lè celebrate Gbẹ́ngà Adébóyè mo ṣàbọ̀ síwájú mo yarí lọ́jọ́ yẹn torí mo tiẹ̀ máa ń ṣe làwùlàwù nígbà yẹn ni wípé bẹ́ẹ̀ bá tẹ̀ ready láti pa mí kó pa mí mi I don't care so nǹkan tó bá ti jẹ́ pé right mi tàbí òtítọ́ mo máa ń ṣe so ọ̀pọ̀lọpọ̀ lè rí mi bíi akẹ́hìn kí ló tiẹ̀ máa ń ṣe gan ìwọ ló mọ̀ family mi lélẹ́yìn now let me handle it the way I know the way I'm pleased torí àwọn nǹkan kan tí mo tí mo ṣe gẹ́gẹ́ bí akọni nígbà yẹn òun ló jẹ́ kí àwọn nǹkan kan kó ṣeé ṣe òun ló dẹ̀ jẹ́ kí àwọn nǹkan kan kó òun ló gé àwọn òun ló tún gé àwọn ìbànújẹ́ kan dànù tí mi bá gbégbé sí akọ nígbà yẹn bọ̀dá Fẹ́mi ti ń sick èmi ti ń sick so àwọn ìgbésẹ̀ kan tí mo gbé òun ló jẹ́ kó mọ bó ṣe mọ́ ká ní mo mọ̀ wípé tí káyọ̀dé náà máa yọrí síbẹ̀ ẹ̀ ni màá tún gbé ìgbésẹ̀ akin màá confront ẹni tó yẹ kí n confront màá bẹ́ni tó bá yẹ kí n bájà màá bájà ṣe rí tọ́lọ́run bá ti fẹ̀mí èèyàn léèyàn lọ́wọ́ èèyàn ò lè kú i believe in it bẹ́ẹ̀ ni so wọ́n wá dúnkokò mọ́ wọn ìpayà mọ́ àwọn fíbà nígbà yẹn tá a bá ń ṣòkú lágbolé ó máa ń kángun sẹ́nìkan jẹ nìkan lọ́lọ́ má jà rẹjọ́ bí wọ́n bá tẹ̀ tí wọ́n mọ́lé tán bá nìkan lọ san fáìnì nàìjíríà ò rọgbọ oníkálukú ẹkàn rí gbogbo wa bí olówó ni oníkálukú ló mọ bó ṣe ń fi ọ̀rọ̀ rẹ̀ so mi ò lè bú wọn wípé wọ́n páyà nígbà yẹn ìfankaleluya wà nínú àwọn tán serve ní lẹ́tà ńgbà yẹn yẹmí àjídé wọ́n ṣà serve àwọn èèyàn kan tán jọmọ gbẹ̀ngà adébóyè nígbà yẹn la fi lọ ṣe ní abidab àwa ló blue roof mọ́ so kò wú àwọn fíbàn lórí láti máa wá ṣe lọ́dọọdún nǹkan tán wish nìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so aláwìyé ló kàn máa organize prayer fún wọn nígbà tó jẹ́ fiban uh, governor pẹ̀lú àwọn ẹgbẹ́ fiban ní Ogun State tọmọ á invite àwọn èèyàn tán dẹ̀ máa ń ṣe ní fiban secretariat a sì máa ṣe lọ́gbọ̀n ọdún yìí ní fiban secretariat náà so lọ́dún yìí náà a fẹ́ ṣe é àti kóra wa papọ̀ ní orí platform àti ń deliberate àwọn nǹkan kan nígbà táwọn ọ̀rọ̀ kan wá jẹyọ wípé a máa ṣe foundation fún wọn àwọn tí wọ́n wá tán ṣe ìgbìmọ̀ yẹn wípé wọ́n máa ṣe foundation Àwẹ̀bí Adébóyè wa ní àfẹ́ foundation pé ìrántí wọn nìkan la fẹ́ torí tó bá ti ń di wípé wọ́n tún ń kówó jọ kò ń ṣe wípé nǹkan tán rò lọ́kàn kò dáa tó bá ti ń di wípé wọ́n ń kówó jọ tí ò tí ì sí unity tí àwọn àbúrò Gbénga Adébóyè dẹ̀ front kó má tún di awuyewuye ẹlẹ́ẹ̀kejì pé wọ́n tún ti ń fi Gbẹ́ngà Adébóyè kówó lẹ̀ owó tún ti wọlé o wọ́n tún ti kówó jẹ o torí gbogbo àwọn owó tó wọlé ní ti ọ̀hún tá a ṣe olóòótọ́ sí gan pẹ̀lú gbogbo awuyewuye awuyewuye sì tún jáde pé ṣé gbogbo owó tó ń wọlé náà náà ń kó lẹ̀ gbogbo owó tí Lagos State kó lẹ̀ ń gbà yẹn èyí tí bàbá ọmọ of London kó wá láti abroad èyí tó oríṣiríṣi àwọn èèyàn kó wá àwọn bọ̀dà fẹ́sọ̀sì kó gbogbo ẹ̀ lọ àkútè o èmi kọ́ ni mò ń tẹ́wọ́ gbà o wọ́n kó gbogbo ẹ̀ lọ sí àkútè fún ìyàwó Gbẹ́ngà Adébóyè so lọ́dún yìí èmi ti wá múra tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé mo ti máa ṣe fáà níbi tá a wà yìí a ti ṣe meetings tó pọ̀ pẹ̀lú Delex ní bọ̀dá Tọ́pẹ́ Akínyẹlé ọ̀rẹ́ Gbẹ́ngà Adébóyè dáadáa nínú àwọn tí mo lọ confront ńgbà yẹn pé kán ràn mí lọ́wọ́ tán ní táwọn ò bá fẹ́ yìn mí lélẹ̀ àwọn ò lè bá ń wáṣẹ́ <laughs> Tọ́pẹ́ Akínyẹlé ó gbà mí sí Transworld Entertainment láì béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ mi ó dẹ̀ sọra ẹ̀dẹ̀gbọ́n mi straight away so family wọn dẹ̀ di family mi torí wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òtítọ́ wọ́n dẹ̀ wà pẹ̀lú mi títí dọ̀la I will forever owe him, him, him that gratitude torí mi ò kì í gbàgbé olóore so àwọn náà darapọ̀ pẹ̀lú wa àtàwọn èèyàn kan àwọn journalist kan ìmẹ̀yìn náà mọ èlé so mo wá rí lórí Instagram wọ́n ṣe àyè gan wípé àwọn ọmọ Gbẹ́ngà Adébóyè ní sáìdì ti ọ̀dọ̀ Lára Adébóyè náà fẹ́ ṣe thirtieth eh, twenty years anniversary bàbá wọn ẹ já fílẹ̀ fún wọn náà ó ní nǹkan là ń jẹ́ ó ṣe kí gbogbo wa wá lọ darapọ̀ mọ́ Aláwìyé níbi tó ti fẹ́ ṣe prayer fún wọn ní sáìdì tọ̀dọ̀ wa nígbà tí ò sí nǹkan kan téèyàn ń lé lẹ́yìn ẹ̀ ṣe mọ̀ ṣe bí ká kàn ṣẹ̀yẹ fún ni bọ̀ tèmi fẹ́ máa ṣe ẹ̀yẹ fún wọn tí Ọlọ́run bá gbà fún mi torí mi ò rówó rejọ mi ò dẹ̀ kówó sílẹ̀ bí mo yẹn sọ̀rọ̀ yìí bóyá ni tó wà lákàntì mi tó three thousand mi ìṣeré o torí wípé àwọn ènìyàn tí ara ń ni ojú mi ò lè ń kúrò lára wọn in fact àwọn èèyàn advice mi pé ẹni téèyàn bá ń ṣe kinní kan gbogbo networking business tí mo ṣe kẹ́nìkan pè mí I will share money mo lè fa àkáǹtì mi hẹ̀yìn òkè tó lọ I will share money to them láàyò upper week bíṣẹ́ kan ṣe sáré wọlé mo rántí pé à ìyá testimony mo fẹ́ sẹ́ǹdì owó sí à ẹ̀yìn adé orí adé tí ibi tó ní problem níbí mo fẹ́ sẹ̀ǹd owó sí àwọn kọ́pù kan wà tán máa láwọn ò rí nǹkan kan jẹ mo fẹ́ sẹ̀ǹd owó sí wọn eléyìí tí mo lè rí gẹ́gẹ́ bí èrè ń bẹ̀ mo ti ha tán kí n tó kúrò nílùú èkó mo kàn ra ṣẹ́yì tí màá fi ṣiṣẹ́ kù so mi kì í rówó rejọ tí n bá ráwọn èèyàn ṣùgbọ́n mi táwọn èèyàn bá darapọ̀ mọ́ mi tí mo rólùrànlọ́wọ́ ta gba hall ta ṣe gbogbo ẹ̀ tẹ̀dẹ̀ fún wa láwọn gift tó wọlé láti dùn àwọn ènìyàn tí ara ń ní aláìsàn ló wù láti máa tọ́jú mo wá fẹ́ launch NGO organisation mi lọ́jọ́ yẹn mo fẹ́ ṣe thirty five years behind the mic mo dẹ̀ fẹ́ ká ṣàdúrà fún Gbẹ̀ngà Adébóyè ní ìrántí ẹ̀ so ní ìrántí ẹ̀ ni mo wá fẹ́ fi dun àwọn èèyàn nínú so kí a dẹ̀ ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn kan dẹ̀ ti ń dìde fún mi wọn ò tí ì fowó lẹ̀ o ṣùgbọ́n wọ́n dìde gẹ́gẹ́ bíi wípé àjọ máa ṣe so mo bẹ̀ gbogbo èèyàn tó bá come across video yìí ṣé n fi àkáǹtì mi sí Invisi, èmi tí mo burú ẹ̀ ti gbọ́dọ̀ yọ <laughs> so access bank l'account number mi zero zero zero four one zero four five nine seven access bank ni olúwaṣeun sabina adébóyè ló wà lórí ẹ̀ èmi ò wá fẹ́ kí àwọn ènìyàn banújẹ́ mọ́ mo fẹ́ máa ṣe ní ọjọ́ ìbí wọn tọ́lọ́run bá gbà fún wa mo fẹ́ kó di ọjọ́ ìrántí títí ayérayé kó jẹ́ Gbénga Adébóyè day mo wá ń contemplate ẹ jẹ́ n ṣàṣírí kan fáyé twenty of, of October ni màmá mi sọ pé àwọn jọ bí èmi àti Gbénga Adébóyè ó dàbí ẹni pé wọ́n sọ fún wọn wípé nǹkan tí kò máa sọ lélẹ́yìí náà ṣe yẹ sí September thirty mi wàá mọ̀ bóyá October twenty yẹn ni ká máa fi ìrántí wọn sí àbí September thirty tí wọ́n àwọn fúnra wọn kéde ẹ̀yin ayé ẹ lè suggest so ibi tí àwọn ènìyàn bá fi ìmọ̀ràn sí lórí platform náà ni mo máa tẹ̀ sí. Si so i would have loved it Ko jojo birthday minimal ni màá sọ di Gbénga Adébóyè day ajẹdọgbù celebration lọ́jọ́ lọ́dọọdún so that mo bá ti rún ti ara mi màmá mọ̀ pé Gbénga Adébóyè wà lára àǹdí mi Gbénga Adébóyè wà lẹ́yìn mi o mo rántí ẹni tí mo sọ pé ó wo mọ́ mi yẹn gbà tó wà nínú ìṣòro tí mo wá dúró tè é mo wá sẹ̀ǹdì àwọn nǹkan kan sí lọ́jọ́ kan tí mo lówó mọ́ mi tó dẹ̀ lọ́wọ́ nukú Gbénga Adébóyè ni o ní alẹ́ ní òru ọjọ́ ìta gan ni mo sùn sí ọkọ mi ò sílẹ̀ nìkan kò sílẹ̀ mi nìkan mo wà nílé bí wọ́n ṣe jù mí sínú ilé ńlá kan nìyẹn wípé ìwọ kìnnìkan kìnnìkan wọ́n wá mú gas wọ́n wá spray gas sí gbogbo inú yẹn gas tá a fi ń dáná wọ́n wá spray sí gbogbo inú ilé yẹn wọ́n wá mú firelight tó máa ń dàbí pistol yẹn wọ́n wá ń try láti ṣá kò wá ṣá so bí ò ṣe wá ṣá mo kàn sá jáde ni mo wá bọ́ sísàlẹ̀ ilé yẹn mo wá bọ́ sẹ́nu géètì mo tún wá òòdì ẹni yẹn bí mo ṣe máa ń ṣe lójú ayé <laughs> aláṣejù mo wá òòdì ẹni yẹn pé o lé ní ó lé ní ó lé ní ó yẹ ìwá ìwá ìwá ìwá bá mi mú ó kàn jára ẹ̀ gbà ní ó wá sá lọ lẹ́yìn ìgbà yẹn báyìí mo kàn bá ń ra mi nínú room kan four by four bedroom bedroom báyìí ló wà ń bẹ bẹ́ẹ̀dì báyìí ló wà ń bẹ so bí àwọn ọmọdé òun náà wá wà bí ọmọ pé tú mo rẹ́yìn náà ló jàlá <laughs> àwọn náà wá wà wọ́n wá wà níbi bẹ́ẹ̀dì bọ̀dá Gbẹ́ngà wá ń sọ wípé ẹni tó bá fẹ́ nu yín kó jẹ́ bọ́ sórí bẹ́ẹ̀dì pẹ̀lú Ṣeun so wọ́n wá wọ́n wá round bẹ́ẹ̀dì yẹn fún ìgbà méje tí bọ̀dá Gbẹ́ngà bá ṣẹ̀ mí láyé mo ti dáríjì wọn púpọ̀ púpọ̀ because lẹ́yìn ikú wọn gbogbo kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ tí mi ò mọ̀ kò sí nǹkan kan tí ẹnìkan ṣe lẹ́yìn Gbẹ́ngà Adébóyè lẹ́yìn ìgbà tó kú tán tí mi mọ̀ Ọlọ́run Jésù Olúwa ń gbọ́ nípa birthday tán ṣe lọ́jọ́ yẹn jésù olúwa he came to tell me nǹkan tó ṣẹlẹ̀ lákùtẹ̀ nígbà yẹn mo sọ fáwọn ṣẹ́gun àdìsá pé àlá tí mo láre tó máa ṣẹlẹ̀ rí ẹbí wọn mo sọ fáwọn ṣẹ́gun àdìsá àwọn bọ̀dá ayé ni rọ́mọ pé báyìí ni kẹ́ ṣe jẹ́ àṣẹ má jẹ́ àṣẹ báyìí bẹ́ẹ̀ bá ṣe báyìí ibi tí ó yọrí sí rèé béèrè lọ́wọ́ wọn àwọn ẹlẹ́rìí tèmi ò sí lọ́rùn wọ́n wá round ẹ̀ wọ́n wá pray fún mi gan-an wọ́n wá fẹ́ máa lọ mo wá ní bọ̀dà gbẹ̀ngẹ̀ má lọ ẹ dúró torí tí n bá lálàrí wọn mi ò lálàrí wọn bí àlàyé o mo máa ń lálàrí wọn pé òkú wa bá mi ni mo wá ní ẹ má lọ wá ní jẹ́ kí n máa lọ mo ní ẹ má lọ pé tẹ bá dé ayé ṣe bẹ́ẹ̀ mi ṣe wà sọ̀rọ̀sọ̀rọ̀ màá gbé yín wá sórí program mi màá sọ pé ẹ ti dé àwọn èèyàn tún láìkí yín inú wọn á tún dùn àwọn èèyàn ṣe láìkí yín gan wọn ni ṣé o mọ̀ pé èèyàn ti ná gbogbo owó tán èèyàn wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo ní ẹ má bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo ní à ah, Tinubu ṣì wà láyè mo wá sọ nínú àlá mi yẹn election ló ti dé o bóyá àlá tí mo ń sọ yìí bóyá bíi two years ago mo wá ní à Tinubu máa di president tí kọlọ́hún jẹ́ kan débẹ̀ káwọn ìran òdì àwọn ìran òdì kó má ṣẹ́ sórí wọn Tinubu láìkí yín àwọn èèyàn tó pọ̀ ló láìkí yín àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ à tẹ́ bá rí báwọn èèyàn ṣe láìkí yín gan wọ́n máa dáwọ́jọ fún yẹn máa dolówó gan ẹ tún máa ṣe nǹkan lórí Facebook kìíní kan wọ́n ní jẹ́ mọ́ lọ́jà rẹ kò ní jọ àwọn èèyàn lójú mo ní mo jọ àwọn èèyàn lójú wọn ní jẹ́ máa lọ ìbúlẹ̀ wa ń lọ báyìí wọ́n ní àá inú ibojì mi náà ni ìwọ ni mo wá bà àbó rí wípé àwọn yẹn ò rí pé wọ́n fẹ́ ṣe é léṣe ni ṣùgbọ́n mo wà ń bẹ̀ so Gbẹ́ngà Adébóyè is alive with gbogbo nǹkan tí ẹni tó bá sọ nǹkan pàtàkì nù lè miss náà ni mo miss lára wọn ká tún wá yọ bí wọ́n ṣe jẹ́ èèyàn ńlá tó wípé ó ti ẹ̀jọ́ ọmọ ìyá mi nǹkan tí èèyàn lè miss pé mo sọ ọmọ ìyá nù ó wà lára nǹkan tí mo miss then tí bọ̀dà Gbẹ́ngà ò bá kú kò sí ní tó fẹ́ẹ́ fa ikú bàbá mi ìyá mi Káyọ̀dé ní wèrèwèrè òótọ́ ni mo ń sọ fún yín torí rẹ́kọ̀dì tí Káyọ̀dé ṣe nígbà yẹn ló kó ba hmm. torí wọ́n kìlọ̀ fún Dúdú Heritage pé kó má gbé jáde Tinubu kọ́ ló Tinubu kọ́ ló kọ́lé yẹn fún wọn àwọn náà kọ́lé yẹn fún rárá wọn o bàbá níyì mo sì máa gbé wọn wá sí online bàbá níyì bọ̀dá adé ni wọ́n ń kọ́ ilé bọ̀dá gbẹ̀ngà owó bọ̀dá gbẹ̀ngà náà ti ń gba owó materials but bọ̀dọ̀ concentrate lórí ẹ̀ ẹ jẹ́ tún ṣàṣírí kan nígbà tí màmí wo mọ́ wọn gidi gan nígbà yẹn wọ́n tẹ̀ tí ń sì díẹ̀ dán á ní ẹ ṣáà ń wo mọ́ yẹn pé kéèyàn lọ kọ́lé kéèyàn lọ kọ́lé téèyàn bá wá kọ́lé ọ̀tọ́ tí ò bá gbé bẹ́ẹ̀ ńkọ́ mo dẹ̀ lálàá pé wọn kó wọnú ilé yẹn bọ́ tí n bá sọ àlá yẹn ó máa tún ta bẹ́ẹ̀ lómìn ẹ má jẹ́ ń sọ ẹ má jẹ́ ń sọ o ẹ má jẹ́ ń sàlá yẹn o even nígbà tí mi tẹ̀ mọ̀ pé wọ́n ti ń kọ́lé ni mo ti sọ pé àmọ́ màá lálàá kan àdẹ̀wà níwájú ilé bọ̀dá Gbénga pé ilé yẹn dàbí bedroom pé kò ṣe pé kò ká fine bọ̀ tí wọ́n fi ṣe bedroom pé ilé yẹn kéré sí wọn wọ́n dẹ̀ introduce èèyàn kan sí wa ẹni yẹn dẹ̀ di odidi ejò ńlá ó dẹ̀ wọnú ilé yẹn lọ wọ́n dẹ̀ dúró pẹ̀lú ìbànújẹ́ lójú wọn gbogbo wa dẹ̀ bànújẹ́ kò dẹ̀ sẹ́nì kankan tó tẹ̀lé ejò yẹn wọnú ilé yẹn mo fi ọlọ́run olódùmarè ṣe ẹ̀rí tó bá jẹ́ wípé mo fẹ́ máa fi ba èèyàn jẹ́ ni kí ọlọ́run fi ìyà ẹ̀ jẹ mí àlá tí mo lá ni àlá tèmi lá ni àlá tí mo lá ni ẹ̀bùn tọ́lọ́run fún mi ni àlá tí mo bá lá tí wọn bá sọ̀túnmẹ̀ fún mi lójú àlá kì í ṣàlà èyí tí mo bá kàn lá èyí tí n bá lá mo bá rí clearly tó dúró tì mí tó ń sọ ìtumọ̀ fún mi àlá ni gbẹ̀yàn bá lágbára tó lè gbà gbẹ̀yàn lálà náà kò nítumọ̀ àṣà <laughs> wàyí a máa kú náà ni so ilé tó wá ń kọ́ wọn concentrate lórí ẹ̀ náà ṣé bọ̀dá Gbẹ́ngà tó lọ sọ́dọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu thank God he was my presidential candidate I love him so much for who he is tán wọ inú ọ́fíìsì wọn tán ní <laughs> aṣíwájú ẹ fún mi one million tó gbé one million jáde fún wọn àwọn tó tẹ̀lé mi nǹkan ṣẹ́ẹ̀nì fún wọn lówó ni ẹ fún wọn one million tó fún wọn one million tó gbé one million fún àwọn èèyàn tó tẹ̀lé wọn tí ìṣepọ́n gbà nínú ẹ̀ tó dẹ̀ DLTV eighty tán há one million kú two hundred thousand naira bó ni ó ṣe sáré yọrí ilé so bí Gbẹ́ngà Adébóyè bẹ́ẹ̀ báwo pé Gbẹ́ngà Adébóyè kọ́lé nípa tara èmi gbàgbọ́ pé Gbẹ́ngà Adébóyè kọ́lé ṣé ẹ rí pé Gbẹ́ngà Adébóyè kọ́lé ni ẹ̀rí tí ẹ̀ gbàgbé rẹ̀ títí di twenty years ni Gbẹ̀ngà Adébóyè ti build empires around him ọlọ́run Gbẹ̀ngà Adébóyè kọ́ àwọn èèyàn èèyàn nílé ilé ayé perish so Gbẹ̀ngà Adébóyè kọ́lé èmi náà ò ralẹ̀ mi tí kọ́lé nípa tara ṣùgbọ́n mo kọ́lé tó pọ̀ kọ́lọ̀ Olódùmarè kó má jẹ́ kán wó torí ìjọba Èkó nígbà yẹn wọ́n máa try gan o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n máa try gan o wọ́n máa try gan ìwọ tó ń bú mi wípé mo tẹ̀lé wọn lẹ́yìn ẹnìkan send message sí mi pé aṣíwájú tó fẹ́ kúlé lórí ń gbò bá fún ẹ ní dọ́làsì kò ṣàrántí èmi náà àmì aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dáa ni wọ́n try o so àwọn náà parí ilé yẹn wọ́n try gan ni o bàbá yẹn dáa gan o bàbá yẹn dáa ní èèyàn ẹ gbàgbé wípé bóyá political kinní kan ó tẹ́ kò ṣe bàbá yẹn ìṣèèyàn èèyàn ní èèyàn gidi ni. ha ha ha ìrírí mi ò dùn ìrírí yẹn pọ̀ gan-an ni mo ṣiṣẹ́ ní iléeṣẹ́ transfer entertainment mi kí n máa ń like tí n bá ti ń sọ̀rọ̀ ayé mi kí n má dárúkọ Tọ́pẹ́ Akínyẹlé láti ibẹ̀ lọ mo lọ sọ́dẹ̀ òmu mo lọ kí dáàdì mi àti mọ́mì mi dáàdì wa bá ní olúwa sọ wípé Ìbàdàn olúwa sọ pé Ìbàdàn lórí rẹ̀ wà mo ṣe kúrò ní Èkó ní ẹ̀mí tẹ̀ kẹ́rù mi gan kúrò mo kúrò lÉkòó so eh, wọ́n wá fún mi ní mi tẹ̀ padà sẹ́kọ̀ọ́ wọ́n wá fún mi ní lẹ́tà Falaji Gboyega Lawal èmi mú lẹ́tà ya ọ̀dọ̀ alaji o alaji bá ka lẹ́tà o Alhaji bá ní èlò ló wà lọ́wọ́ rẹ ìyá mi ten thousand naira èmi sì fẹ́ kó n lé tí mo wà mo fẹ́ lọ gba lé sẹ́kọ̀ọ́ náà bá gba ten thousand naira lọ́wọ́ mi wọ́n sanwó mi lọ́la wọ́n san dòní kọ̀sán àṣọdọ́gbọ́n gba gbowó tó wà lọ́wọ́ mi ni ṣé wàá mọ̀ wípé ẹ mọ̀ sọ pé Gbóyèga gbà o torí lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n kàn lè rán mi iṣẹ́ kan ní ó yá yọ fifteen kan rán mi iṣẹ́ kan ní yọ ten mo sì ń rò lọ́kàn pé wọ́n jẹ mí lówó bí mo ṣe rówó tó lára wọn mo sì ń rò lọ́kàn pé ten thousand mi tẹ́ ẹ bá ti fún mi ni mo ń lọ Èkó Bàlájì ṣe gbé mi lọ sí orí orósì nìyẹn pé tó bá di Sunday wá bá mi a lọ sí orósì ní Galaxy television bí wọ́n ṣe ní kí ṣeun tó wà ní Galaxy ìgbà yẹn òun ló hold pẹ̀lú ah, ó dáre tèmi bá mi so ná bá yí kámẹ́rà sí mi a bá ní àbúrò Gbénga Adébóyè inú òun ni wọ́n bílé kìnnìkan kìnnìkan lórí oró sí yóò mọ̀ wọn abala kan wá fún yín tá a pè ní abala kí ló wá débẹ̀ wọ́n ti gbé kámẹ́rà sí mi wọ́n ọ̀dẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ ó ní mo ṣe máa ń sọ fáwọn èèyàn wípé kì í ṣe pé mo wọnú iṣẹ́ tọ̀rọ̀tọ̀rọ̀ pé mo lọ báyàn kan wípé mo fẹ́ kọ́ṣẹ́ pé wọ́n wù mí ni wọ́n tì mí wọbẹ̀ wọ́n dọ́gbọ́n tì mí wọbẹ̀ ni so bí alhaji ṣe introduce mi mo ṣe ń rack brain mi pé kí ni mo fẹ́ sọ <laughs> bí mo ṣe mú àkọlé kan lọ́jọ́ yẹn nìyẹn ní abẹ́ abala kilo ló wá débẹ̀ àwọn náà náà nèmó rossi gbogbo táìtù bíi àbíjàre fẹsọlọgbà gbogbo táìtù bíi one fifty tí mo kọ fún wọn wọ́n da gbogbo ẹnu ni so mo wá sọ mo wá sọ àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n kọ́ eh, electrical tó jẹ́ electrical engineering tó kọ́ electrical engineering tó jẹ́ wípé ẹ eh, kí la máa ń pè wọ́n náà kí la máa ń pa àwọn electrical engineering yẹn náà rédíónìkì <laughs> tí wọ́n kọ́ tí iná nepa wá bàjẹ́ ládùúgbò wọn iná nepa wá bàjẹ́ ládùúgbò wọn wọ́n wá lọ pè wọ́n wípé kán wá gun òpó kán tún náà nepa ṣe mo wá ní nígbà tó o kọ tó jẹ́ wípé tẹlifíṣàn ká tún rédíò ṣe nìwọ kọ tó wá gun òpó lọ ìwọ tó o mọ nǹkan tó wà lórí wáyà kó wá fọwọ́ kan tí ò yẹ kó o kàn mo wá fi ẹnìkan ṣe example pé bọ̀dá Yusuf kan ládùúgbò wa bọ́ọ̀ náà ṣe gòpónú rédíónìkì ni wọ́n bọ́n jábọ́ báyìí táwọn èèyàn rọ́ọ̀sì rọbẹ̀ báyìí tán mú tẹ́sà tán fi tẹ̀sí eyín wọn báyìí eyín wọn kàn tán náà ni yòó wáńkẹ́ báyìí lọ́gàn pa bí mo ṣe bẹ̀rẹ̀ abala kí ló wá débẹ̀ lórí rọ́ọ̀sì nìyẹn ló bá dùn mọ́ mi ìbá lè padà sí kò mọ́ bí Alhaji Gboyega làwa ṣe fi ọgbọ́n ìmọ̀ àti òye tọ́lọ́run fún wọn so mímọ́lẹ̀ nìyẹn lèmi náà wá tún di ẹni tó lọ sí orí program bẹbẹ là ń ṣe tí àwọn àti àǹtí lọ́lá àdìámọ̀ ń ṣe àǹtí lọ́lá àdìámọ̀ ti wà lamẹ́ríkà nsìn ó máa kórè bọ̀ lágbára ọlọ́run so mo wá ń ṣe ọmọ wọn lórí bẹbẹ là ń ṣe tá a máa ṣe aago mẹ́fà àárọ̀ la máa ń ṣe ń gbà yẹn màá tẹ̀lé wọn lọ sí ṣá kí ni wọ́n ń pe kò bàjẹ́ a máa ṣe kò bàjẹ́ ní Tuesday a máa ṣe amúlùdùn ní BCOS mo ṣáà ń tẹ̀lé wọn káàkiri ayé wa ń rí wa káàkiri bẹ́ẹ̀ náà ṣe ń tẹ̀lé star nìyẹn bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní star star star nìyẹn báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní mọ̀ mí nìyẹn táwọn èèyàn ṣe like mi nìyẹn bí màmá wa Grace Alomoge bí wọ́n ṣe di zone general manager ní eh, NTA Ìbàdàn nìyẹn bí wọ́n ṣe sọ fún Jarayo Martins nìyẹn wípé wọ́n fẹ́ ṣe program tó máa wà related mọ́bìnrin tí Jarayo Martins wá bá mi ní ọ́fíìsì Alhaji Gboyega Lawal pé ṣé mo lè ṣe é pé kí n lọ ro nǹkan kan tí mo lè ṣe bí mo ṣe wá mú àwọn èèyàn kan mọ́ra ìyálájé Fúnmiláyọ̀ ìyálájé courtroom ó wà nínú àwọn tí mo mú mọ́ra nígbà yẹn làbá bẹ̀rẹ̀ fẹ̀sọ̀ lùgbà lẹ́ńtì yé ìgbà táwa ṣe àkọ́kọ́ ṣe hàn pé inú dírámà la dàgbà sí látọ̀dọ̀ gbé ìgalà wà báyìí ṣe dírámà àkọ́kọ́ báyìí ó kàn lọ bá ìgbésí ayé àbúrò mi sísọ ọmọ alọ́mọge kan Grace alọ́mọge ó kàn bá ìgbésí ayé yẹn ni bá a ṣe ń ṣe program yẹn ló ń ké bó ṣe pe àlà ẹ̀ eh, màmá nìyẹn táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pe màmá wípé àyẹ̀rú program yìí ẹ má yẹ kókó lójú wo rẹ́ńtì e o this and that bí màmá ṣe pè wá sí ọ́fíìsì wọn nìyẹn pé àwọn wà embarrassed lórí program yìí lónìí ẹ̀rù ti bà mí mo rò pé gbogbo tán bá ti léèyàn wà embarrassed mo rò pé nǹkan téèyàn fi báyé èèyàn jẹ́ ni pé wọ́n ti fi ìpè wọ́n ti fi ìpè data wọn ṣe àwọn bákan bákan bí màmá Grace Alọ́mọge ṣe sọ wá di ọmọ nìyẹn kó tó wá di wípé uh, another general manager dé tí wọ́n wá ní pé àwọn ò fẹ́ mọ́ lórí kíní wọn tó ń yọ àwọn program yẹn dànù mi ì fẹ́ dárúkọ wọn nítorí pé negative ni ṣe mi ì fẹ́ dárúkọ àwọn tó máa àsìkò yẹn wọ́n lè mọ̀ mi ì fẹ́ mi ì like láti máa dárúkọ yẹn sí ohun tó bá jẹ́ ìdàkejì so in fact nígbà tí wọ́n lé wa ní ọdún náà lọ́hùn-ún virgin virgin tó wà ní ọ̀tà yẹn wọ́n ṣe san owó thirteen weeks sórí program yẹn ni bí mo ṣe ń sanwó tán báyìí oníyá yẹn sọ wípé yà wọ́n ní program yìí ò kì í ṣe station program mọ́mì station program náà nì wọ́n ní kò ń ṣe station program pé ẹ̀ kì í sanwó owó eléyìí tí mo gbà yìí ó jẹ́ lára owó tẹ́ jẹ wá yes it is part of the money you owe us o they say is not a pro uh, station program ojú tèmi náà bẹ lára wọn kò sí mọ́ṣe lè ṣoríire tó láyé tàbí tán jẹ́ kàǹkà tó ta lè pàdé lóde èmi náà mọ̀ pé lára àwọn èèyàn kan tó jẹ́ rírìírí burúkú tì mí láìkì nìyẹn tó bá ṣe kúrò lórí fẹ̀sọ̀rọ̀gbà láti ọdún náà nìyẹn kó tó wá di wípé mo lọ sí ní Ìlọrin mo ń ṣe ètò jogbo Bond FM ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò jogbo kí ọ̀run bá mi fi ọ kọ́lọ́run bá mi fi ọ̀run kẹ́ bá ròyìn ó ní àwa sí Kwara wọn náà ní kò easy láti wọbẹ ẹnìkan sọ fún mi pé kò easy láti wọbẹ ó ní à máa bọ̀ bí mo ṣe wọ ibẹ̀ nìkan dákọ̀ o bí mo ṣe wọ ibẹ̀ báyìí rírí kan tún nìyẹn o torí kò yẹ kẹ́niyàn sọ fún mi pé kò sí àyè ẹni tó yẹ kó gbé mi wọ bẹ̀ gangan ni ó ní àkósáyé o difficult o bí mo dẹ̀ ṣe ń débẹ̀ báyìí a lọ rí DP DP baba Ahmed so bí wọ́n ṣe gbà mí ní rédíò Kwara nìyẹn láti bẹ̀ lọ mo tún ṣe program nígbà tí bọ̀dà Gbénga tún pé ọdún mẹ́ta wọ́n ní kí wọ́n máa ṣe program ní bọ̀dà Gbénga wà láyé nígbà tí mo ń ṣe ní Bond wọ́n ní kí n wá bá wọn ṣe presentation pé kí n wá celebrate Gbẹ́ngà Adébóyè ní Orísun FM nígbà tí mo dé Orísun FM mo ṣe táìtì kan tí mo pè ní ikú Gbẹ́ngà Adébóyè ìtumọ̀ wo ló ló ní sí ẹ so mo ṣe analysis mo dẹ̀ fáwọn èèyàn nímọ̀ràn bọ́n ṣe permanent mi sórí time yẹn ní Orísun FM nìyẹn so ní Ìlọrin yẹn oríṣiríṣi ìrírí náà la rí àríbi tí producer tó yẹ pé kò tiẹ̀ wọ inú eh, studio pẹ̀lú mi rí láti produce anything tí mo dẹ̀ ń pọ́nlé tó ní dandandandan àfi tóun bá yẹ yẹ mí wò èmi sì rèé ṣẹ̀mọ̀ pé <laughs> wọ́n láwọn obìnrin kò ń lójú awẹ́ ń gbélé àkínkan bọ̀ lẹ́ẹ̀bá tán ọkọ mi nìkan ló ní kọ́kọ́rọ́ ẹ̀ lọ́wọ́ ó sì mọ bó ṣe máa ń ṣe so mo bá ní rárá náà bá lọ dìtẹ̀ mọ́ mi lọ́dọ̀ general manager ṣùgbọ́n nǹkan tí producer yẹn ò mọ̀ ni wípé mo máa ń rìkọ́ọ̀dù gbogbo iṣẹ́ mi Bàdágbénga náà ní recordings gbogbo iṣẹ́ wọn lọ́wọ́ bí n ṣe gbé téèpù lọ́wọ́ rẹ̀ ṣẹ́wọ̀n pé ní mọ́tò bí n ṣe gbé téèpù lọ́wọ́ rẹ̀ gbogbo késẹ́ẹ̀tì ṣẹ́wọ̀n pé fóònù eh, ò tí ì dé ńgbà yẹn mo wá ní ó dá program tán ni mo ṣe yẹn ọjọ́ wo ni wọ́n ní last week ó yá ẹ jẹ́ kán sọ ọjọ́ <laughs> tí mo ṣe màá mú gbogbo rẹ disc ẹ fóònù kẹsẹ̀tì ni màá fún yín tẹ máa play ẹ ibi tí mo ti bú èèyàn wọ́n ní mo bú àwọn èèyàn kan pé mo bú personality ẹ yọ kúrò ńbẹ̀ nígbọ́n rí wípé mo record iṣẹ́ ìyẹn kúrò so náà fún mi ní àǹtí Yẹmí Adémọ́kọ̀yà ìgbà iná ní káwọn oníkálukú máa lọ lọ ẹ̀ Auntie Yemi Ademokoya is a wonderful sister, wonderful mother. So ah, wọ́n bá fẹ́ gbé problem kan dìde báyìí wọ́n máa dìde gbáǹkó ni wọ́n máa jàfẹ́ ètò ìjogbo kí n tó dé Kwara padà wọ́n ti settle gbogbo wàhálà. Ṣé mọ̀ pàṣẹ àdàrúkọ èèyàn tó bá ṣe dáadáa? Mo bá tún gba program ti ìfẹ́ náà, màá lọ lọ́rin láàrin ọ̀sẹ̀ kan, màá lọ fẹ̀ bí wọ́n tún ṣe sọ pé Fàájì FM dé báyìí mo ní ta lọ̀gá wọn wọ́n ní Ambrose Omide mo ní ẹ̀yìn bọ̀dá Ambrose èèyàn dáadáa ni bàbá gbẹ̀yìn amọ̀ròyìn rẹ̀ èmi náà sì mọ kíyan ó yá èmi náà ṣe program wọn nígbà tán sọ́kà ṣéṣe adébóyè lè ṣe program báyìí wọ́n ní Yẹmí Àjídé bá yarí o n ó sọ ọgbẹ́ni tó bá ṣe dáadáa fún mi o Yẹmí Àjídé bá ní àṣẹ máa deliver o kọ́kọ́rọ́ àlùjọ náà ọ̀làwọ̀yìn <laughs> nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dáadáa ló kọ rẹ̀ mọ́ sápàyàn lórí ọwọ́ ti pọ̀ jù ọwọ́ ti pọ̀ jù Ismail ọ̀làwọ̀yìn Sumaila bó ṣe ní Sulaiman ọ̀làwọ̀yìn bó ṣe ní àràrà o súlẹ̀ súlẹ̀ ni mo mọ̀ ń pè ló jẹ́ rántí Sulaiman Ọláwọ̀yìn kọ́kọ́rọ́ àlùjọ náà ló bá òun ló wá jẹ́ tún jà fitafita mi ò sí ń bẹ̀ tán fi ń jà fún mi bí mo ṣe bẹ̀rẹ̀ ètò mi lórí ẹ̀ Fàájì FM nìyẹn ṣe wá rí nídìí iṣẹ́ yìí kí ẹnìkan pè yín wípé ah a fẹ́ máa gbéṣẹ́ fún yín ẹ wá o kẹ wá débẹ̀ kí wọ́n sọ pé a madam ojú ló dáa tó báyìí tí wọ́n ní mọ̀ wípé make ni ojú ló dáa tó báyìí ẹ máa rẹwà gan ni mo fẹ́ fẹ́ yín o kinní kan rárá o a lè rí ìjákulẹ̀ nídìí wá gbaṣẹ́ olóṣèlú ti dàpọ̀ pẹ̀lú mi rí tán ní à tí kinní kan bá dé a máa lo program ẹ ó bá di ẹ̀dínwó tó bá ti ní rárá a máa rí ìjákulẹ̀ n ní ò jẹ́ ń lówó ara nǹkan tí ò jẹ́ ń lówó nìyẹn but kò dùn mí ṣé àwọn pé mo sọ fún yín pé mo lè wọṣọ kan lẹ́ẹ̀mẹrin ṣe bí màá fọ́ màá lọ <laughs> ọlọ́run ò jẹ́ ká ṣírí mi tú bẹ́yẹn bẹ́yẹn bẹ́yẹn àìmọye nǹkan téèyàn ti lose ọlọ́run mo ti lose ilé nígbà tí mo wà nílọrin wọ́n gbé tí àrọ̀bà wá bá mi lóòtẹ́ẹ̀lì tara ń ta uh, àbúrò mi tó jẹ́ ẹ̀ mánéjà pòrò odidi ilé nìbàdàn ilé abroad àti mọ́tò ẹ̀ẹ̀kan náà ni èèyàn kan fẹ́ kó fún mi tí mi gbúdọ̀ dárúkọ wọn nígbà mo ní rárá ni wọ́n káńsù ẹ̀ ilé one million one million náà làwọn máa fún mi nígbà tó wó lórúkọ ẹni yẹn ní òun kọ́kọ́ máa wádìí bóyá gbé ìgalà wà ò bá mi sùn ó dẹ̀ wádìí alájí wàá fi alukuran búra mo ní alájí ẹ̀ bá má sọ bẹ́ẹ̀ ẹ bá sọ pé ẹ ń bá mi sùn ṣe bí ẹ kì í ṣọmọ ìyá mi kẹ ẹ kí mi fi gba nǹkan tí mo bá fẹ́ gbà tán bá fẹ́ ẹ̀pù mi díẹ̀ wọ́n á dẹ̀ ẹ̀pù mi pé wọ́n ẹ̀pù ìyàwó àbúrò wọn wọ́n lórí ẹ̀ ọ̀dà mo ní kò dá kò dá ṣe bí àwọn èèyàn tán ń rojọ́ èèyàn káàkiri náà ní máa ń flẹ̀ ǹdì ṣe bí ìṣe ìyàwó ènìyàn nìkan náà ń gbé kiri ẹ káṣírí ìwó wà nínú ilé káṣígbàntágbà níta àṣàfiṣàwàdà mo lose ẹ lẹ́kọ̀ọ́ yìí náà mo ti lose a lot of things bí mo ṣe bẹ̀rẹ̀ tó jogbo yìí lórí so ẹ̀yin ọkùnrin Nàìjíríà ẹni tẹ́ ẹ bá ṣe lóore tẹ́ ẹ yẹ̀ láṣẹ wò lẹ ṣe lóore ẹni tẹ́ ẹ bá ti yẹ̀ láṣọ wọ̀ ọlọ́run ẹ̀ ṣe lóore trade by barter ni bírọ ẹni bẹ́ẹ̀ bá pàdé nǹkan tó jẹ́ tiyín lọ́jọ́ ọ̀la níbi tó ti lè ṣe yín lóore àfi tó bá yarú wa irú tiwa bó pàdé wa àwa ó nǹkan tọ́lọ́run rán wa ṣùgbọ́n òfò tó wà nínú ẹ̀ pọ̀ ohun tí mo gbé sára ò mọ̀ bóyá ó lè gba kádà rẹ̀ bóyá ó lè bayé ẹ̀ jẹ́ bóyá bó ṣe rìnnà tó bóyá èmi gan mèrè tó gbóná ni mi ò mọ̀ o mọ̀ bóyá òkú bí alàyè lẹni tó ń lé kiri o mọ̀ ẹlòmíì àmọ́ fira rẹ̀ lẹ́ni torí pé àìsàn tó wà lára rẹ̀ ó fẹ́ kí gbogbo ayé ó jọ bóun pin ó dẹ̀ rọra tó bá fẹ́ ṣoore kó o ṣoore tọrọ ọlọ́run ò gbà nǹkan kan lọ́wọ́ rẹ tó fi ṣe é lóore so oríṣiríṣi ìrírí ìrírí ìlara wà nídìí iṣẹ́ yìí náà ìrírí ìlara ṣé tẹ̀ rí wípé mo lọ sí ọ̀dọ̀ Gboyega Lawal bitter experience ni ṣùgbọ́n inú mi dùn wípé ọlọ́run kọ́ mi ní ìwà hù ọ̀pọ̀lọpọ̀ páńpẹ́ tó dẹ sílẹ̀ fún mi kò lè mú mi tó bá ti jẹ́ páńpẹ́ ọ̀rọ̀ àbí páńpẹ́ gbébòrùn <laughs> kò lè mú mi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tán máa gbélé ẹ lọ́wọ́ báyìí tí wọ́n rò pé bó o bá ṣe sọ fún ẹni wa lọ gbé fàlàjì táwọn èèyàn kan ti ṣubú nínú ẹ̀ èmi ọmọ ọlọ́mọ bó o ṣe ń gbélé mi lọ́wọ́ ni màá ti fáyàwọ́ tó sọ fún mi Gboyega Lawal ò ní gbọ́ nígbà tí Gboyega Lawal bẹ̀rẹ̀ sí ní gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ Alhaji Bámiyòdì fún ọ̀sẹ̀ méjì fún àwọn ọ̀rọ̀ wọn kíkorò kíkorò kíkorò tán sọ fún mi tẹ́mi àti sọ̀rọ̀ sẹ́ni yẹn pé ẹ̀ǹgbẹ́ ègò da ṣìyàn awédélé da Ṣadé Ọládèjọ da ìwọ nìkan ló da kìnnìkan kìnnìkan bàbá tí ó ń jẹ́ ológbòjò nínú àwọn onítìátà tó kọlà yẹn ṣé Ọ̀yọ́ ni wọ́n ń gbé àwọn ni wọ́n bá mi bẹ̀gbọ́n ìgalà wà ní Galaxy Television nígbà tálàjì ń bá mi jà pé bí mo ṣe fẹ́ràn rẹ tó lè pa mí adúrò ọ̀rọ̀ báyìí wà ó sọ fún mi ó dẹ̀ sọ fún mi ní alájì tí wọ́n ti sọ fún yín pé mo ti dèkóru ẹni náà lọ sọ fún wọn yín pé kàlájì lé mi dànù pé mo ti dèkórú èkó tó dàrú mi ò mọ́ bóyá mò ń dájà rẹ láàrin ìyàwó bọ̀dá àti bọ̀dá gbẹ̀ngà ni mi ò gbé pẹ̀lú wọn mi ò tiẹ̀ ní ìkankan ṣe láàrin àwọn méjèèjì rèé bóyá bọ̀dà fẹ́ sọ̀sì mo lé kó lọ́fíìsì ni bóyá àwọn aláròyé ìjẹ̀ṣà ni bóyá kìmọ̀ ẹnu dùn juyọ̀ ni mi ò mọ̀ ó eré ni gbogbo wa ń ṣe o ẹ̀gbọ́n mi ni gbogbo wọn kò dẹ̀ sẹ́nì kankan tó lè rí ibi tó lè robi sí mi àwọn ọ̀rẹ́ bọ̀dà gbẹ̀ngà they are very very wonderful people to me. wọ́n wá ń wò bóyá mo máa dàgbà dàbàdàn rú èmi ò sì ń dé mọ̀ dàrú so experience pọ̀ experience pọ̀ experience mi ẹ̀ mọ̀ bí mo ṣe ń travel lọ bọ̀ à ṣe àwọn pé kò easy mo dẹ̀ fẹ́ satisfy àwọn tèmi hmm? máa jókòó máa travel ṣe gbogbo ẹ̀ kò easy. iṣẹ́ mọ̀ wípé eh, ibi tí orí bá ibi tí kádàrá bá gbóní kálukú lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni there was a day tí mo sọ lórí rédíò pé Gbóyèga Lawal ọ̀gá mi tẹ́nìkan bẹ́ẹ̀ <laughs> sẹ́ẹ̀sẹ́sẹ́ ìsinmi tó ń bínú pé Gbénga Adébóyè ló yẹ kí n sọ mo ní Gbénga Adébóyè ò ń ṣọ̀gá mi Gbénga Adébóyè ẹ̀gbọ́n mi ni ṣé mo yí pé lọ́dọ̀ wọn náà láti bẹ̀rẹ̀ àjọṣe mọ̀nàmọ́ná ni nà ó ṣe ọ̀pá wà lọ́dọ̀ wọn àjọ lọ sí studio ni kí lóri ta ọ̀ṣẹ́ ẹ̀gbọ́n náà ọṣẹ èwo lẹ ó máa lò ó ẹ sì ní uncle d soap ńkọ́ irú kan òun ní gbólú soap ńkọ́ ọkàn náà ní gbogbo wọn ṣe bá jọ ṣe ni ṣe bá jọ ṣe research ni ṣe bá jọ ṣe eh, discovery ni ṣe bá jọ ń káàkiri àjọ ń ṣe gbogbo ẹ̀ ṣé èmi èmi wá mọ̀ pé mò ń kọ́ṣẹ́ ni èmi ò gbà pé mò ń kọ́ṣẹ́ mi ṣáà bìlíìfì pé bọ̀dà Gbénga fẹ́ ṣe rẹ́kọ̀dù àátẹ̀pẹpẹ rẹ̀ lẹ́nu ilé a máa ṣe a máa ṣe rìhásà a sì lọ studio a dẹ̀ máa lọ sí studio Yomi Peters a máa rìkọ́ọ̀dù mi ní dárúkọ ìkan nínú ẹnjìníà àwọn tí wọ́n ń ṣiṣẹ́ gan lọ́dọ̀ ẹ̀ nígbà mò ń wáṣẹ́ kiri tó lò máa bá mi wáṣẹ́ lọ́dọ̀ lágbájá díẹ̀ ló kù kó rape mi mo máa escape raping gan ìwọ obìnrin ẹyọ kan tán bá ní wọ́n rape rẹ ṣé tó bá ti jọ́kùnrin ẹyọ kan ṣe wèrè pẹ̀lú ẹjọ́ para yín síbẹ̀ náà ó ṣe kú kú náà so like that like that like that so mi ò gbàgbọ́ pé mò ń kọ́ṣẹ́ a tún lọ sí location níbẹ̀ náà láti mọ àwọn bọ̀dá júrẹ́bí àǹtí òrékè gbogbo èèyàn àǹtí dọ̀tún arákangúdù ìyá àbẹjọ márayéle ìyá rainbow gbogbo àwọn oríṣiríṣi fàdéyé olóró ṣèbí níbi tá a ti ń káàkiri mọ̀nàmọ́ná yẹn ṣe mọ̀ pé acting ni mo ti ṣe ọlọ́pàá ń bẹ̀ rí tí bọ̀dá gbẹ̀ngà lọ jalè mo ní lónìí nínà hmm, díẹ̀ nínú nínà tọ̀nà mi nínà original mọ̀nà wọn ń gbọ́n padà wọ́n ní ṣé ń nà mí lóòótọ́ wọn ní àbọ̀dá kó lè rí ìlì ni <laughs> ó lè rí ìlì ni mo sì mọ̀ọ́mọ̀ nà wọ́n ni wọ́n na à mo gbá wọn gidi ni o talk hmm. so nígbà tí ṣé àwọn pé mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé Gboyega Lawal tàn mí wọnú iṣẹ́ yẹn ni so Gboyega Lawal lọ̀gá mi bàbá Gbóyè máa ń fẹ́ gbé mi lọ sí orí àwọn programs ẹ̀ nígbà tí mo wà ní transworld bàbá Gbóyè gangan ló kọ́kọ́ fẹ́ mú mi lọ mo ní ìṣe star mo ní ìṣe sọ̀rọ̀sọ̀rọ̀ mo ní ìṣe níbẹ̀ náà ni ọmọ ọmọ aisho tó kù yìí ló ti pè mí tí mo ti bá bọ̀dá kànràn act ní eh, opposite transworld tí mo ṣe sales girl bookie right so oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ náà ti come across mi tó ti wá tó ti wá tó ti wá mo dẹ̀ fẹ́ ṣe tíátà náà <laughs> mo mà fẹ́ ṣe tíátà náà nígbà tí mò ń wáṣẹ́ káàkiri ara àwọn experience mi nìyẹn bàbá onítíátà kan mi ní dárúkọ wọn àwọn làwọn ṣe léèdì star àwọn làwọn ṣe léèdì star wọn ni wá bá wọn ní tenifab nígbà yẹn mo lọ bá wọn ní tenifab ló bá tún di ọ̀rọ̀ wípé tá a bá ti lọ location mo ti sọ fún ìyàwó mi ńlé ọwọ́ ẹ̀ ni ìwọ ni wàá máa tọ́jú mi yàrá mi ló mọ̀ sùn ibẹ̀ láti jọmọ ìjì ìyàwó mi ò lè bínú mo tún lóòzì yẹn <laughs> nọ́bà tún kọ nóòtù fún mi pé kí n lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn kan ní ẹgbẹ́dá hotel yẹn wà níbi junction ẹgbẹ́dá báyìí tá a bá ti ń bọ̀ láti oore lópè yẹn tá a fẹ́ yà sí ọ̀nà abẹ́ bíríìjì yẹn hotel yẹn wà níbi ẹgbẹ́ mi mọ̀ pé hotel ló wà ń bẹ látìgbà tí mo ti ń lọ ilé ni mo pè àbí ọ́fíìsì mo ṣàdébẹ̀ mo rí pé wọ́n ń ta drinks nísàlẹ̀ náà bá ní pé máa yẹn wà ní òkè ẹnu step àkọ́kọ́ tí mo kọ́kọ́ gba yàrá àkọ́kọ́ yẹn náà ni mo wọ̀ wọ́n bá ra fanta fún mi mo bá fún wọn ní nóòtì ó dadi lágbájá lágbájá mi ì dárúkọ wọn torí nǹkan táwọn náà ti ṣe sẹ́yìn wọ́n ní pé kí wọ́n á bá yín <laughs> náà bá ń bọ̀ṣọ ọlọ́run ń gbọ́ ojú mi rí níbi wípé à ń wá ire kiri so kò ń jọ mí lójú olówó olówó kò ń jọ mí lójú bó bá dẹ̀ wá ń sọ experience fún mi màá sọ fún ẹ pé o ò lẹ́ experience tó mi jàre way forward ni o já wá náà bá ń bọ́ ṣọmí ní excuse àkí ló ṣẹlẹ̀ ní à ẹyin iṣẹ́ ti máa bẹ wá orówó gidi ni wọ́n á san fún ẹ in fact ní ọ̀dọ̀ ti mi. mo nílẹ̀ wá ń bọ́ ṣọ ó ní à mi ò ń ṣerú ẹ̀ ó ní à má wọrí náà ní ìníjó dùn ẹ̀ ẹ̀ á máa ṣe fanta tán fèmí èmi kàn lè má rọ ògiri ni first time courage yẹn wá mo kàn lẹ́ máa rògiri ni mo kàn ṣe báyìí ẹ ló dádì ẹ máa kú ọlọ́run máa gun yín pa jésù olúwa ń gbọ́ mi ì dẹ̀ kọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ ó ní à kò lè tó bẹ́ẹ̀ yẹn nà ó ọ̀rọ̀ eh, love making ó ṣe wá lè tó bẹ́ẹ̀ yẹn kó mọ̀ bá ara gabu mi ti bá ń lọ lẹ́nu ọ̀nà mo ní ẹ jẹ́ rìn sẹ́yìn kẹ́ ẹ bọ́ sí kinní mo kàn kí action bọ́ ni ẹ rìn sẹ́yìn kẹ́ bọ́ sára ògiri ó bá bọ́ sórí bẹ́ẹ̀ ló bá bọ́ síbi ẹ̀yìn mo bá ṣílẹ̀kùn lórí yín burú mo bá ju àkọ́fù àfọ́kùgùn yẹn mo bá jù sórí bẹ́ẹ̀dì ẹ̀ kéèrún rè ó lè gun tó bá padà sùn síbẹ̀ mo bá lọ ẹnjíníà tí mo ní mi ní dárúkọ yẹn náà nígbà tí mò ń wá iṣẹ́ káàkiri kó tó di pé mo bọ́ sọ́wọ́ bọ̀dá Tọ́pẹ́ Akínyẹlé mo lọ bóun náà nínú estate kí lorúkọ estate yẹn ó tẹ surprise àwọn ẹ̀gbọ́n mi gbà tí mo sọ ó fẹ́ bá mi wáṣẹ́ sọ́dọ̀ lágbájá èmi ti bìlíìfì pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ni ẹ̀mọ̀nà ẹni tí bọ̀dà Gbénga náà máa ń help tán ṣe mo ti wọlé ìjàkadì ni o ìjàkadì ni he nearly raped me kí là ń bá yí nínú gbogbo nọ́nsẹ̀nsì bẹ́yẹn wọn bá dẹ̀ sọ mí ni wọn bá sọ mí di criminal torí mo pàdé èèyàn kan tó yẹ pé òun náà fẹ́ rape mi lọ́jọ́ kan awájọ pàdé ní pẹ̀lẹ́kùtù mo wá ní ká ní orí mi rape lọ́jọ́ yẹn ni ọlọ́run lásìkò tá a wà bó ṣe poison mi ìbá pa ẹ́ ó ní hẹ́n mo ní hẹ́n ọlọ́run mo ní mi ìbá pa ẹ́ ó wá padà lọ fẹ́ ọ̀rẹ́ mi kí lẹ̀ ń bá ká nínú gbogbo ẹ̀ ń rape ẹ̀ ń ba gbogbo ìgbésí ayé jẹ́ it's not right ṣé ẹrẹ́ ni tẹ́ rape ẹ ti dá ọgbẹ́ ọkàn sí lọ́kàn forever bẹ́ẹ̀ dẹ̀ ṣe ṣe yẹn bẹ́ẹ̀ ṣe ṣe yẹn kò dùn mọ́ yín kò dùn mọ́ òun náà ẹ kàn fi dá lóró ni ó ti lè ṣe rí gan inú ẹ̀ ò ní dùn pọ̀ náà tẹ́ gbà nìyẹn mo mi ò lè ṣe nǹkan kí n má kọyàn lẹ́kọ̀ọ́ ṣé ẹ rí ẹ̀yin gan ti gbin igi oró lọ́jọ́ iwájú ó lè má ní lọ́kàn láti pa yín ó lè má ṣe yín léṣe forever o ṣùgbọ́n kinní kan wà sẹ́ẹ̀ kò dàgbà sí kò kéré sí kò tínrín sí kò sanra sí ẹ̀san olódùmarè ló ń jẹ́ ó dẹ̀ lè jọmọ ló máa wá padà wá san fún ẹ get access bank ìyẹn ni ẹ kọ́kọ́ jẹ́ ń pè access bank <laughs> zero zero zero four one zero four five nine seven mo kàn pọ́ọ̀sì ni wọ́n rò pé mo ti gbàgbé zero zero zero four one zero four five nine seven access bank olúwaṣeun sabina adébóyè nọ́mbà mi tẹ́ lè reach mi sí zero seven zero five six four one zero five two eight zero zero zero zero seven zero five six four one zero five two eight.